I've not eaten please I'm on left side. Let me blend the up yẹn wá okay thank you. kí ló tó tán ná ó tán náà nílé náà kí ló dé gbogbo náà nù kíkè pa àwọn ọ̀f ní tó fẹ́ sè lónìí kó méjì òkú ó dùn ojú lọ̀rọ̀ wà. bèbí wojú mi ṣe bójú lọ̀rọ̀ wà o ìṣèjọ tẹ wá fòrin. What? Oh, where did I start from? I don't know. Maybe, I don't know. Maybe Auto Bono or Auto Success or now. I don't know. So look for it. I think it's Auto Success or now. wá ti gbé chicken jáde látàná ni jollof rice bá ti rẹ́dì by now. bèbí ojú mi mo lójú lọ́rọ̀ wà ó fọwọ́ rẹ mi nímú mi ò mà ní rárá. tó ti ṣe. Ego. Ego, everybody. Ego. Ego. Ego. Take care, a kà jẹun ká lọ ọmọ à ń lọ You know we are going to Toronto. You know that? Ah, award yẹn mo fẹ́ gba award You know náà wà náà mo Oh máa gba award. Ó mọ̀ ní. Blend yẹn náà kó fún mi ní ó ló fẹ́ mú kọ́ọ̀pù ń kó fún mi ní mistake ebi ń pa mí i'm hungry it's quite unusual i don't feel hungry really like that but today i'm hungry seriously. Ajay, how are you? You got. I am hungry. Kí a máa ti jẹ breakfast Tolú jẹ́ ká máa jẹ breakfast early o. Tolú. Mm. a ní àlejò rẹpẹtẹ ní Canada báyìí àwọn kan ṣe kó lọ́dọ̀ mi sìn ni wọ́n padà sí Toronto ọmọ ìlú mi ẹ̀ tábálísì ló bá dé lónìí bó ni ìlú ti yín <laughs> ìlú wo lẹ ti wá. travel ló bá dé no wàhálà. ẹ̀yin ará rí social media social media how are you let's start from me yàbẹ̀ báyìí. Let's start this way. ya wèrè ni ìwọ́n tó ní good day ma i need your help yẹn ò ní ṣoríire good day ma please ma i need your help i want to come to Canada run the i will run the payment or if you can run the payment call me you know i'm a citizen i can give you paper. If you can pay, not uh, you have three million, you have five million. No. Okay? Uh-huh. So, if you can run it, call me. For real, I can do it for you. mo rò pé ó tọrọ owó lọ́wọ́ mi ìgbà mo kọ́kọ́ rí i mo kàn kọ́kọ́ rí headline please good day ma please ma i need your help help ni mo kọ́kọ́ rí you want to come to Canada no problem i have a lot of potential i have i still have kò ń ṣe tẹnu i still have like i can still help like ten people ten on my name orúkọ tí ò bàjẹ́ lo ah, anyhow people can be browsing, people can be boasting, people can be doing the whatever they like. But we cannot do things for ungrateful people. So if we do things on money, based on money, you are not going to feel cheated. And that's why a lot of people base their love for money. If you base on money, you are not going to feel cheated. But don't deceive yourself. Oh. If you don't have money, don't call me. Okay? Mm-hmm. ní bó ṣe jẹ́ jẹ́ ti ẹ̀ ṣe ilé sórí platform wọ́n show big love for me from US. I can't wait to go and have holiday in America. I feel like having holiday in America. Yeah let's start like this thanks thank you okay my number to call Say your number to me Say your number to me if you have money o oh. if you olórí should not call me o oh. at this junction olórí burúkú should not call me everything you are seeing now gbogbo ẹjẹ tó ṣe yàmàyàmàyàmà sójú àwọn èèyàn káàkiri tẹ ẹrí táwọn èèyàn wá Canada ná mọ́lẹ́ o oh. owó làwọn èèyàn máa dé àwọn kan èmi kan fẹ́ lọ patí lónìí tí n bá ti ráì bọ́tì àmú bíi ìdẹ̀fẹ́ lọ ẹrí ọwọ́ mi èkánná méjì ti yọ Cherry, two nails ti yọ so ilé ìkẹ́dẹ̀ rẹ̀ ó ti need refill so tí n bá ráyè lọ ṣe tí n ṣì meet up mi ì mọ time náà èmi náà fẹ́ gba word <laughs> ẹni tí mo fẹ́ promote nsìn ẹni tí mo fẹ́ promote ó kàn nípa àwọn èèyàn máa bá mi okay i need your, the whatsapp line send your whatsapp line okay you need whatsapp line oh whatsapp line send your number there is one of my whatsapp line tó bá send ó máa lọ dàpọ̀ mérò ní èrò pọ̀ lórí ẹ̀ gan so people send me message i don't read send your number this is uh, number your number ìlú wo lélẹ́ bíi bíi dubai àbí àwọn arab country yẹn plus nine. hold on ó ní nǹkan tí mo fẹ́ jọ lọ́ọ́ má jẹ́ ń gbàgbé o. Somebody fell down. Eh? I Àwọn come make noise, eh? Yeah, As outside me now. Even that last night here, tajoko yẹn. Wọ́n kàn dédé ju nǹkan kan, I don't know. Bí mo ṣá, I didn't sabi. Bèbí wojú mi, mo lójú lọ̀rọ̀ wà For what rẹ́ mi nímú mi ò mà ní bínú rárá. So if I can clean up, if I can tidy up myself, I will do it. So if, if I'm telling you, so a lot of people don't know the okay, let's tell the another one. Okay, you are you the same person? tálájà ń gbó mọ́ bẹ́ẹ̀ tálájà wọ́n gbà kúrú mọ́ tálájà wọ́n gbà kúrú mọ́ tálọ̀pọ̀lọ́ wọ́n ń dẹrù bá ẹ wo ṣàkì tó ń ṣe bí ọ̀rá o egungun ń ṣe bí ẹran ṣẹ̀ráyé ìjọ̀wọ́ aláàbùkù o àbíbí ṣe olóore àbìbì iṣẹ́ olóore o àbìbì iṣẹ́ olóore láìpẹ́ láì jìnnà hmm. ẹ máa jẹ kísà níyà gbogbo ẹ̀yin tẹ́ ń fi bí iṣẹ́ olóore ẹ máa jẹ kísà níyà ẹ jẹ sánná bà ló ń jẹ bẹ́ẹ̀ let me stand up i want to bring my my pen and uh, piece of paper. ebi ń pa mí i'm hungry daddy ọmú mi mo rò pé mo mú piece of paper kan dání tó fún mi láàárọ̀ yìí náà mi ì rí ká máa kọ sílẹ̀ where is the pen. the pen is here. okay. it's right there. okay red biro la fi kọ́ <laughs> wọ́n ti fún red pen red biro ló bá dé because of a lot of people tó wà ní Canada and sin èwo ni <laughs> kí ni ló bá. Um, award tó yẹ kí n okay now no problem state ni wọn lè wọn kì í ṣàwọ́dù fún ọ tó bá tẹ̀ ní wọ́n pèrò gan sáwọ́dù bíbá wọn kì í wà kò bẹ́ẹ̀ <laughs> wọn ò ráyè <laughs> tó bá gbẹ́gbẹ́ mi ò ráyè òsì mi ì ráyè òsì plus nine. má bínú gbà mí ti máa tẹjú mọ́ kámẹ́rà let me use my mind. okay okay Kuwait ló wà ah Kuwait ẹ̀yà ó ti mọ̀ pé àwọn Arab country yẹn náà ní Kuwait nine six double five five three two five. move on. so are you the same person nínú messenger mi no ẹ má flag ẹ are you the same person inside my messenger o oh, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa àwọn tó ṣoríire lọ́sẹ̀ yìí Tóyìn Ayémakù ó sọ wípé ọmọ ọkọ ẹ̀ ah that's a good one I love that I love people taking care of their ọmọ ọkọ wọn you know what the English people say when you love me you love my dog when you love me you love my dog and your husband have no dog they have children You love them. Okay? If Nigeria give me ring today, and they, you know, all those children, they are there, ah, àgbogbo ọmọ wọn, ọmọ wọn, ọmọ Do you understand? Ọmọ ọkọ Okay, you are not the one. Okay, I will talk to you. Ìwọ tó wà nínú I will talk to you, but let me call this person. This is your, I mean, up, right? I'll call you live, live chat. But má tàn mí jẹ, wọn ò fi, wọn ò fi mo dákú ṣeré lọ́dọ̀ mi I'm a serious person when I love you tí máa ní love you I love you I don't hate people but some people are favour okay aha some people are very favour you know you find some favour from some people and some people just love you not because of anything so if you are serious I will make a deal with you a deal ni ìwé mi mo jẹ stupid lára gbogbo nǹkan tí mo ń pariwo mi báyìí lára stupid ambassador yàtọ̀ fi jẹ ọ̀tá mi ni so it's on my things mo sọ if you don't have money má kàn fi i have ten million i mean i have five million in my account ẹ out of guinea yẹn ó ti o ticket of Canada alone some people tẹ rí Canada yẹn you see Nkechi blessing ó lóun rànnù ticket òun ní five thousand pounds okay you know how much five thousand pounds is okay so talk less of visa alright so tó bá ní five thousand lọ mí five million lọ́wọ́ má pè mí àfi tó pé o fẹ́ kéèyàn dùpẹ́ èmi ò dẹ̀ ń dùp tó bá dẹ̀ lọ ṣe tẹ́tẹ́ lórí line ó lè má jẹ́ but tó bá ṣe tẹ́tẹ́ náà tí bá fẹ́ tó bá jẹ́ tẹ́tẹ́ tó bá jẹ́ tẹ́tẹ́ gan ló fẹ́ ṣe ipò òkè àwọn invite you pàápàá i'm going to you are going to pay àwọn onímọ̀ ń sọ lórí line yìí because lórí ìwé mi ni it's going to depend on my name okay ọ̀rọ̀ tí mò ń sọ tòótọ́ ni owó ni gbogbo ẹ̀ bá dé ó yé bí mo ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ tó jẹ́ kí sàlábà lè wà tẹnu máa ti pàdé lára àwọn júùsì nǹkan bẹ́ẹ̀ mú bọ̀ sí i. five thousand hmm, five thousand pounds ló tíkẹ́ẹ̀tì lásán wọn so àwọn kan bá rí mi tó bá kò jẹrẹ lórí mídíà it's because I have some issue with some people I'm just I'm going to be healed after some time for àwọn nǹkan kan ok mm-hmm. but kò sí ẹ̀hẹ̀ eh, but kò kàn ṣe pé kò kàn ríyàn lórí mídíà àṣà kò wò pé kò kò wò pé ẹgbẹ́ àbí nkankan àbí ó lè jù mí lọ many people ló wà lórí mídíà yìí tó yẹ pé they are very very important personality ni wọ́n nínú ayé yìí ayé mọ̀ wọ́n ọ̀run gan mọ̀ wọ́n ṣé ti yé mi we are not kì í ṣe pride but a lot of ẹ̀gbin làwọn èèyàn máa fi ń lọ̀ mí kì í ṣe èmi nìkan náà máa fi ń lọ èèyàn lórí mídíà so mi ìdẹ̀fẹ́ gba gbogbo gọ̀jẹ̀ yẹn mọ́ okay if you don't have money don't call me and if you have problem also don't call me tó bá ní business o fẹ́ ṣe tó fẹ́ ra mọ́tò o fẹ́ pè mí pé ìwọ náà fẹ́ ra lé ní Canada o olówó lọ́wọ́ o ìlú Nàìjíríà o fẹ́ o fẹ́ invest in Canada o how will you go about it Ma, o lè pè mí and normally now tí n bá fẹ́ fi kíní sílẹ̀ mo lè sọ pé consultation fail Yes, a lot of people they get getting taking money for concession fee, but I'm doing something for free. But I'm not going to do it for free, and that's why I'm, I'm telling you the truth. My face is not it's going to be scarce for some time. It's not because of monetization alone. Mm-hmm. Uh-uh. It, I don't delete it. When you send message, sister, me, I dey here. Who be that? Abike Shokoya. Mi mọ̀ ẹ́. Tó bá dẹ̀ mo mi kó jẹ́ kí n face ẹ̀. Mi mọ̀ ẹ́ àbíkẹ́ ṣókọ̀yà ọmọ ìjẹ̀bú ló ń jẹ́ ṣókọ̀yà yẹn àwọn tó bá ti gbọ́ ṣó oṣó ṣókọ́ ẹ̀ àwọn ṣó ẹ̀ so ẹ káàbọ̀ sí ẹ̀yin tí ẹ wà nílùú Canada ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ káàbọ̀ sí ìlú Canada Canada náà pé bí red and white ni ó ti yé bẹ́ẹ̀ yẹn <laughs> dúró jẹ́ ìfúsáyìí pé ọ̀gbẹ́ni iná mo sọ fún ẹ tòbí kan lé tó bá ti wọlé ìwọ tó bá wọlé gan tó bá mi nǹkan ó kàn yẹ pé kíní tí mo ò lè ṣe nǹkan tó lè ṣe wọ́n máa ń ṣe wedding téèyàn bá fẹ́ ṣe wedding fún ẹ ní Canada because sin Canada wọ́n ti gbé òfin jáde yẹ wọ́n fẹ́ twenty percent ní wọ́n fẹ́ reduce àwọn tó máa fún ní permanent resident wọ́n máa reduce to twenty percent ẹ rí pé ríṣò ẹ pọ̀ gan mm-hmm. let me call this person okay ẹni náà pè mí if I can call you also online no problem torí mi ìfẹ́ kó sọ fún mi pé you are driving now tí bá pẹ̀ kó sọ pé òun drive ẹ̀hẹ́ àbíká ṣoore fún ẹ kó jẹ́ àbíbíjẹ́ olóore máa ṣe pè fún ẹ kó lọ kú dànù ní o ìráyè òsì o torí bí ìṣe wàyí owó ló ṣe gbòòrò torí tó bá ló máa wọn kàn máa fẹ́ wọn náà ni kó máa wọ ẹgbẹ́ rẹ ni wọ́n bá tẹ tó bá jẹ́ China ṣùgbọ́n làwọn èèyàn wọ̀ nígbà míì gbà wà gan bá wọn kó sí bó jẹ́ Senegal gan mú bọ̀ nọ́mbà ilé dẹ́ ó dẹ̀ ó wà unique nọ́mbà ọ̀gbẹ́ni wà unique Number ẹ̀ wá unique torí tí nọ́mbà ìyàn bá pa unique bẹ́yìn òun náà lè wà unique one is Senegal let me call the one the Kuwait first Kuwait Kuwait Kuwait make sure you are on WhatsApp o kí ni máa fi sí Kuwait o kí ni ok kí ni nọ́mbà Kuwait kí ni code wọn what is the code number of Kuwait plus nine eh ọ̀nà create number mo ti kọ́ sílẹ̀ lẹ́ǹkan àbí. okay àti mo ti kọ́ sílẹ̀ mú bọ̀ hold on please Tóyìn Ayémákù congratulations good job sọmọ yẹn náà Canada ló wà sọmọ yẹn bá ti fẹ́ lọ sí school ní Canada tó bá wà ní Canada tó ń wá bí tó máa gbé lọ́dọ̀ àwọn tó fẹ́ guidance tó dáa tó fẹ́ Nigeria kì í ṣe ní I mean ní Quebec but tó fẹ́ Canada ní Canada you can come here so if your children are going to school in Canada and you are not living in Canada you want a Nigeria call me okay call me Tigi bá dáyàn Tigi bá dáyàn èèyàn máa ń tugùn ni ẹ má bínú mo máa ń ní slow typing yes I, mo máa ń ní slow typing serious mi ò mórúkọ ẹ ṣá what's your name Taiwo Fashomi let me just write your name with um, Taiwo. ṣé kí n fi kúwèétì sí ni àbí fáṣọmí. mo ti máa rí fọ́tò tí máa hard ó lè sí fọ́tò. Done. mo fẹ́ sọ̀rọ̀ tí mi bá sọ̀rọ̀ mi nílé pè ṣọ̀pọ̀ wà lórí WhatsApp ó ṣọ̀pọ̀ bí nọ́mbà wà lórí WhatsApp are you sure you are on WhatsApp Taiwo if you are on WhatsApp let me know. àǹtí Bọ́lá ìyàwó Dangote mò ń dá yín lóhùn kì í sọ̀rọ̀ Dangote là ń sọ sí ọ̀rọ̀ wa ẹ jẹ́ ká sọ̀rọ̀ wa ná Dangote ṣe business èmi náà ẹ jẹ́ kémi náà ṣe business. ti Kuwait mi ò tí rí ẹ lórí media lórí WhatsApp WhatsApp mi ò gbé jáde. bóyá ó dẹ̀ fẹ́ kí n dúró for some minutes. Eh? let me let me put them another one nigeria. okay later no name there be no name too see no name for now no name mi mo orúkọ ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ o tútù torí no name pọ̀ tútù wà one wà three eh, three wà tútù no name tútù no name. tolúwa ni mí fóònù mi ó ń mú ó lọ sí google mi mọ ó kàn kọ art mẹ́ta tí bá ti tẹ ó máa sọ pé art mẹ́ta mẹ́ta àwọn eléyìí kẹlẹ mẹ́ta ò orúkọ wọn. yeah no no no no i'm not on facebook or whatsapp mi jọ bá mi gbé kí yẹn sílẹ̀ bá mi gbé tọ́kì ọwọ́ yẹn sílẹ̀ àti chicken bá mi ṣe ó ń sọ fún mi art mẹ́ta all of this i mean gbàjọ́ mi art mẹ́ta. ó dùn sí i. I want to bring out no name 22. This one? On WhatsApp, no name 22. Yeah, this oh, 22. No name, no, Yeko. Okay. Oh, no name 22. We have no name many. Plenty name, no name. so onímọ̀sọ yẹn ní live chat tó bá ní ọmọ ní Canada to fair guardian you call me. 2022. Did you save it on your phone? I save it. Um, Bóyá kò sí lórí WhatsApp. Are you on WhatsApp? Uh, My phone is full. Mm-hmm. Òun ló ṣe mess up. Mm-hmm. Òun ló ṣe mess up. Mo ṣáàrí, I'm searching, it's not bringing your name now. Okay. It didn't save. It, it's not safe. No. Okay, because it's full. Yeah. Crazy iPhone. Bá mi mú pẹ̀ngẹ̀lẹ̀ mẹ́sẹ̀ wá. This one is not Perkelemes. Which The Perkelemes, the other one of the Perkelemes. Eléyìí hundred ni but kì í ṣe Perkelemes. Do you know the meaning of Perkelemes? Cheap or reliable? Cheap but nice. látẹ̀kọ́ tí mo ti tẹ́tí mi tí ìrìn kankan ṣe látẹ̀kọ́ sí àti lo bíi almost àti fẹ́ẹ́ lo twenty minutes báyìí sí. look at this baby look at this. baby were you uh, I need bra yes both of us I need bra. kò ní wá ní size mi mm. <laughs> you are ṣépè for me now now. no i'm i'm saying you not should not should to waste your money now. on oh, what's on the you see that I waste a lot of money on bra. Face to face is better than hundred letter. Many way, you know, I want to go for holiday. Like if I be able to, ìlú tí mo fẹ́ lọ for holiday, màá rí tí màá lọ Americans, màá rí bra. Mi mọ bí wọ́n ti ta big bra níbi o, to máa park ẹ, to máa dúró bí one, you know. <laughs> Á dàbí pé o ṣe lọ wọ body hug. O kàn you know, kì í ṣe all bra lákàn lè wọ̀ bẹ́yẹn. I don't know. Send my number is. Um, pẹ̀nkẹ́lẹ́ mẹ́sẹ̀ lè ló gbé wa ní gbé oh. oh the pẹ̀nkẹ́lẹ́ that I can use easily is this one. Okay, borrow me your phone. Let me use your phone to search. Why are you looking at me? Don't do that. Oh, mo rò pé fojú bá mi sọ̀rọ̀ ni. So you don't want to borrow me? Lend me your phone. Mo kàn rí ìrìn aṣọ ẹ̀ ní ìdálé. I didn't have any reaction. Okay. Àbí ṣe bóyá what's up? Jẹ́ fún ẹ nọ́mbà yẹn. Kó bá mi kó bá mi jáde lórí kí ni mo fẹ́ fi pè wọ́n ni mo fẹ́ pè wọ́n lórí láìpẹ́ iṣẹ́. Kọ́kọ́ lọ pe ti Kuwait yẹn. This one? Yeah. Plus nine. Oh, it's upside down. yeah, oh, upside down, yeah. We need to go pijane although it's was very big. But some people are not checking the comment, they are checking the but they are listening to the voice. So I Ashamed has no name. Do you see? The last one is one naira. Mm-hmm. Ashamed has no name. Taiwo is, I think it's Taiwo. Uh, his name is Taiwo. Maybe Ọkùnrin. Yeah, Mike Fasha. Fasomi. That's how you spell it. Fasomi. No, Taiwo. You don't know. You don't know how to spell Taiwo. I really want to give me a second. ó ti ń kọ yorùbá náà. Mm. òbí wojú mi mo lójú ṣàlọ̀rọ̀ wa o. ó ga àwọ̀dà ní alẹ́ yìí ó máa lẹ tìkẹ́ láwọ̀dè ni ó máa serious. àwọn tí ò lè wá ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ tí yín o. <laughs> àwọn kan ní má sọ mí dèrò Canada mọ́ àwọn kan ṣe ra ticket wọn board Canada wọ́n ṣe visit Canada for the first time wọ́n dẹ̀ dé ẹnìkan ní oh my God I feel like staying living in Canada I want to forget you know <laughs> àwọn kan tó gba pálí wọn lẹ̀ Ọlọ́run I I don't know ṣá ṣé wọ́n lè gba pálí tí èèyàn bá jẹ́ citizen America wọ́n lè gba pálí ẹ̀ lẹ́yìn Nàìjíríà ṣá mo tẹ̀ fẹ́ bèrè lọ́wọ́ àwọn tó gbà tá ló ń pa pálí wọn lẹ̀ nàìjíríà tó sì sí wọn ṣé crime don commit ni wọ́n ní kó settle ní àbí wọ́n kò déédéé sì sí wọn sí nàìjíríà pé come and be feeling how people are feeling in nàìjíríà àbí kò yé mi why dem be sì sí wọn sílẹ̀ nàìjíríà people who are seizing them hold them back <laughs> and that's why a lot of people don go now they will seize your thing eh, they are giving them money now they are and kuma they have crowd there they are crowd more than people in okay o ti rí jáde let me say oh say hello si thank you darling hello obìnrin ni ah. anyway mo ti ń pè ẹ́ o kuwait lọmọ láti lẹ̀ mọ́mi bọ́lá tó gbáskì ẹ́ what darling is connect your headphone oh ìwọ lè bá máa gbọ́ gbogbo gbogbo. it's not oh, talking yet. it's not talking yet. I want to disconnect it. o lè fún mi náà kí n máa fi gbọ́. Oh, okay but I've already disconnected. okay no problem no problem no problem. hello Taiwo òyìnbó oh, ló fi kọ Taiwo tó lù wá ní mi. hello Taiwo. hello Taiwo sọ̀rọ̀ mọ́. ok mo rò pé o ní Taiwo ni Taiwo ló kọ síbi. ẹ eh, ẹsẹ̀mù náà ni Táíwò táyé ẹsẹ̀mù náà ni. ṣé ẹjọ́ wà papọ̀ ókè Táíwò Táíwò kò ń ṣe sèmù Táíwò Kẹ́hìndé tàwọn onítáyé ló wà ń bẹ̀ yẹn no problem ṣé táyé lórúkọ ti àbí Táíwò. Táíwò. ókè ọ̀rá mo ń gbọ́ tiẹ̀ ṣé serious element ni àbí on serious element báwo ni pẹ̀lẹ́. mo ń gbọ́. wá mo gba ọdún mo mo padà wá sí yìí tó gbà tó máa di july tó máa di july tó máa di july wọ́n rí ká ní tó august ọmọ august ìjẹ̀lì bẹ́ẹ̀ ni ọmọ ọmọ august ìjẹ̀ tó sọ àjọ august wọ́n pé wọ́n mọ̀ fún wa torí ìlànà àwọn ọmọ mi ìmọ̀lọ́ ṣe kájọ lọ àwọn ọmọ mi. kí ló lóun fẹ́ bá ẹ ṣe ṣé ó fẹ́ bá ẹ ṣe físítì ni àbó fẹ́ bá ẹ ṣe tọ́rísìm àbó fẹ́ bá ẹ ṣe kí ló bá ẹ ṣe ta lè fẹ́ lọ físítì lè fẹ́ ṣe ta lè fẹ́ lọ físítì tó mọ̀ pé tí èèyàn bá fẹ́ ṣe físítì ó máa lẹ́nu tó fẹ́ lọ físítì tó fẹ́ lọ físítì ta ló sọ pé fẹ́ lọ físítì ara nǹkan tó máa fi deny yìí because Canada government they they find out everything they are very clever you understand me so tó bá fẹ́ visit you cannot just oh kàn lè put gbogbo nǹkan together bẹ́ẹ̀ yẹn kò tó bá ti kọ́kọ́ wò báyìí wọ́n ti rí pé ó wrong ṣé ti yé bẹ́ẹ̀ yẹn so oh, visiting ìwọ àti ọmọ ẹ ẹ fẹ́ lọ visit tó bá jẹ́ pé ẹ ọkọ ẹ àbí family ẹ kàn ń sìn tó jẹ́ pé bóyá nìyẹn o fúnra rẹ̀ invite ẹ tó lè sọ pé ó fẹ́ invite ẹ pẹ̀lú ọmọ o àti gbogbo ẹ̀ but agents tó ti submit lórí application tó pọ̀ lóríṣiríṣi awakọ̀ awakọ̀ orí kan awakọ̀ bunch of eh, people kan awakọ̀ papọ̀ awa ló ń fẹ́ submit ẹ̀ fún wọn wọ́n máa wọ̀ ní fún ẹ definitely èló ló sọ fún. ó bá okay wọ́n bá wọn for five years because orúkọ tiẹ̀ gan lè ti agent wọ̀nyẹn majority àwọn agent orúkọ wọn lè ti bàjẹ́ tó bá wà ní Canada sí tó bá jẹ́ pé ó ń ṣe program mo máa gbọ́ tó bá ní program irú àwọn tó wà yẹn ń sìn irú program tó ń ṣe ní Canada má jẹ́ ń bẹ má jẹ́ ń bẹ lórí media mo kàn sọ fún ẹ ní pé wọn ò lè fún ẹ bẹ́ẹ̀ yẹn èló ló san fún. Eh, owó tí ò pé one kò pé one thousand dollar ṣé o ló gbà lọ́wọ́ ẹ̀ ó kàn in fact kò ó lè má bẹ̀ ṣe anything ó lè má file anything fún ẹ kó kàn gbé kinní fún ẹ ó lè má file anything fún ẹ tó bá gba nine hundred and something èló ló fẹ́ fi file èló ni owó visa fee tó máa san èló lówó visa fee kò ṣe nǹkan kan fún ẹ for your information mi ìdẹ̀rọ pé olówó I will talk to you later thank you you don't have money to come to Canada. ó gba ó ó you see this tí wọ́n bá fẹ́ gbà àwọn èèyàn that's one thing ni pé. <laughs> wọ́n máa gbẹ́ ẹ because nísìn olóyè ọ nísìn nígbà tí màá yẹ pé mo ti sọ pé má sọ fún mi pé wà á mi iṣẹ́ o because iṣẹ́ tó ń ṣe yẹn tó yẹ pé kò lè ẹ̀nu wọn ní tó bá rí nine hundred anyway má jẹ́ sọ yẹn nine hundred thousand ní nàìjíríà owó tó sọ yẹn kò tó bíi bóyá ṣe six hundred dollar ó ti yé bẹ́ẹ̀ yẹn six hundred dollar ìlónìí fisa fi pẹ̀lú òun ọmọ àtọmọ ẹ̀ tó fẹ́ kó sí mo rí pé òun wò mí báyìí kí ló èló visa fee tí wọ́n máa san tẹ́lẹ̀ nǹkan fẹ́ báyìí ṣe amẹ́rẹ́ tó fẹ́ báyìí ṣe Canada wọ́n máa gba yín ni wọ́n kàn kó gbogbo nǹkan kan fún wọn láwọn ti submit fún ẹ wọn ní ó lè máa submit fún ẹ ọlọ́run Elédùmarè àwọn ò sí nínú mi ò mi ò kàn ní time láti máa rọ ẹjọ́ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ a lot of people ni wọ́n scam lórí media yìí wọ́n scam seriously tó ti yé but ẹ̀yin náà lè máa ń fún wọn ní grace láti máa scam yín ó ti yé bẹ́ẹ̀ yẹn nǹkan tó fẹ́ ṣe normally gan tó bá fẹ́ visit tó bá jẹ́ pé wọ́n nìkan tó bá lẹ́kọ̀ọ́ owó kọ̀fẹ́ bóyá oní business tó bá lówó a lot of people who are rich who have money ṣó ti you can easily wọ́n lè o lè easily jẹ lọ because tó bá sọ pé o fẹ́ lọ fún tourism àbí o fẹ́ lọ fún visiting kọ́tẹ́nìkan bá invite ẹ tọ́dẹ̀ fún ẹni visa ó ní sọ pé ó fẹ́ lọ ó léyàn kankan níbi ó fẹ́ lọ fún ó fẹ́ lọ fún visit ta ló fẹ́ lọ visit tó dẹ̀ kó gbogbo gbogbo family ẹ̀ ló kó sí wọ́n dẹ̀ ní kó mú nine hundred thousand wá owó tó ti ṣe owó tó ti lọ olóò ti wà ní kuwait for eight years bóyá o ti ní manage láti níbi three four five million kan láàkáǹtì ẹ àwọn three million kan àbí five million kan wọ́n á ní pé kó mú wá kó mú one million wá mbẹ̀ èló ni wọ́n fẹ́ ṣe visa èló ni visa fee ó máa pay visa fees visa fee èló ni visa fee o èló ni visa fee tó máa fi mọ̀ kó wọ́n máa gbá yín ni ṣótiyé wọ́n máa gba yín ní visa fail tó bá jẹ́ pé tó wà Canada àti tó bá ti kó fẹ́ ṣe business tó ní tí bá wà bíbá tí bá ní mo fẹ́ organize program ṣótiyé yín mo lè kó yàn wọlé mo lè invite èèyàn tí mo bá ti register company mi tí mo register company mi mo lè invite àwọn èèyàn kí mo fẹ́ ṣe program fáwọn èèyàn bọ́n ṣe ṣe yẹn I can do it ṣótiyé but it cost a lot of money it cost a lot of money even àwọn Dubai gan nígbà tí wọn kì í béèrè fún tí wọ́n ń béèrè fún too much things tó jẹ́ pé you pay for the visa fee you pay for tó bá fẹ́ ṣerú àwọn kinní bẹ́ẹ̀ event bẹ́ẹ̀ wàá sanwó gbogbo work permit tí gbogbo máa lò lórí kinní wàá ra kí ló tún máa kí ló máa need tó bá ti ṣe visa wàá dẹ̀ ra ticket tó ti yé ìyẹn Dubai nìyẹn bí àwọn Kuwait nǹkan báyìí but Canada èlò ìlú ni ó visa fee o visa fee wọn nísìnyí tí bá check visa fee nísìnyí tolú tó bá lè bá mi wo visa fee o peter fi ẹnìkan kan kó gan mọ́ ó fẹ́ lọ síbẹ̀ yẹn ó gba nine hundred thousand lọ́wọ́ ẹ̀ ó máa gbá ẹ kò lè ṣeé kì í ṣe rọ́ so if you don't have money if you don't have money and don't have person here in Canada or your husband is not here tó wáyé pé ọkọ ẹ wà níbi ìbàyẹ̀ tó ti gbàwé àbó wá ó wá sọ pé òkè ò fẹ́ gbé bẹ̀yẹ̀ ó fẹ́ wá visit ẹ̀ then wọ́n máa grant any visa because your husband is here and the father of the children are here àná orúkọ wọn kẹ̀lẹ́ láti wà minute already lórí system but kò sí nǹkan kó o mẹ́nìbọ̀dì sílẹ̀ o kó gbogbo ọmọ o ò dẹ̀ dúró sí London kì í ṣe pé gbé London rí because àwọn tó bá wà ní London wọ́n máa ń cross that London wá síbi tó bá ti ní London passport ó máa ń easy fún ọ tó bá ti lè jẹ́ resident àbí tó ní passport eh, UK wọ́n lè easily cross to Canada but you are from Nigeria you live in Kuwait and then you have to some children you want to pass them to Canada kò lè possible má jẹ́ kán tán ẹ̀ ṣé o mọ̀ pé wà lórí láì sìn so go and have it at the back of your mind kò possible jẹ́ n pe n tó wà Nàìjíríà tó ti sọ fún ẹ má sọ pé o fẹ́ wá sí Canada tó o bá ti ní up to twenty million thirty million fifty million ní ọwọ́ don't call me pé o fẹ́ wá sí Canada ó ti yé but tó bá jẹ́ pé mo fẹ́ ṣe program tí má fẹ́ ṣe program irú àwọn tó wà yẹn ń sìn tó ń kó wá sí Canada ń sìn those people tó ń ṣe program ní Canada lọ́wọ́lọ́wọ́ báyìí ń sìn tó náà wá gbà wọ́ọ̀dù yẹn some of them tó bá fẹ́ di rámọ́tà síbí. yeah three is okay three tomato I think three um, two and a half of that one yeah red one ètò wa red dada yíyá wàá dẹ̀ ló ti ń tomato sí jẹ́ kí jollof fries. yẹn kó dùn dáadáa o ṣùgbọ́n my baby ó ń ṣe yàtì ó ṣe yàtì so let me tell you now irú àwọn tó wá síbí yẹn ń sìn tí ẹni tó gbé wọn wá tó pè wọn wá company ẹ ló fún ma kó wọn wá ṣó ti yé so tí àwọn míì bá fẹ́ ra mọ́tà tó bá lówó tó yẹ pé wọ́n kàn fẹ́ gba rẹ́sẹ̀ tó bá agree pẹ̀lú wọn ní bó ṣe lè bá wọn ṣe tó bá ó ní nǹkan tó lè ṣe òye kò ń ṣe nǹkan tó easy but it cost money if nǹkan téèyàn bá sọ pé òun fẹ́ fẹ́ mi ń tí mo fẹ́ fẹ́ ọ tí mo marry if I want to get married to somebody because that's why I don't know, give it them. Then anybody bá ń fún fake love àbí tó wá ń fún mi fake thing. No, no, no, no. You understand me? Because some people just want to get married to you to get your paper. I watch for kọjá level yẹn. A lot of people in London they náà máa gba ìwé ọwọ́ wọn. America wọ́n máa buy where, ọwọ́ wọn. Tọ́ bá ti gbà wọ́n tọ́ máa No, no, no, no, no. What's ti yé. But mo sọ fún yín authoritatively, if you don't have money, tó bá jẹ́ she don't call me. For the wá Canada. Canada owó lójoojú ìjọba wọn. Owó ló ṣèjọba me báyìí. oh ni i'm telling you canada owó ni mi lè tọ́ ẹ jẹ make i kuku dey go my nigeria jẹ́jẹ́ go nigeria jẹ́jẹ́ o if you have like ten million or five million your account go and, and do business in nigeria start and go and open am I mean, facebook account tiktok bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn open tiktok facebook youtube and start tó bá ti ń taṣọ tó ti rajà china kò máa ṣe báyìí to e, anybody tó bá tún pè pé come i will do it i will help you bring two million with your children <laughs> wọ́n máa gbá ẹni number one canada will check your, your you check your accounts your accounts accounts eh your statement statement of account you see god bless canada god bless america god bless nigeria too you know what america ń gbà kan wọn ò kí check bank statements statement of account yẹn they won't check me ìmọ̀ ń sì pé wọ́n ti check it but ní gbogbo àtúnà kì í check ẹ Canada will check your own Canada will do what we check it and àwọn èèyàn tourism àwọn tó wá fún program ń bíbá ẹ̀ ń sìn ṣe rí pé prime minister àti gbogbo immigration ìlú wa ìlú Canada wa ń bí you can see that they release press release immediately ni pé we want to we are reducing our PR <laughs> to twenty kìíní kan percent ni that if you want to stay if ibi kó to bá ti rí pé wọ́n fi mọ́tò lálágbẹ́ tó pé ìlú ló tutù báyìí ìlú ló ń bá a ló dàbà ìlú ìdá o má jẹ́ ń tọ̀ ẹ́ o ṣùgbọ́n tó bá lọ dúró nínú kù bẹ́ẹ̀ tí o gbọ́ french wọ́n fojú ẹ̀ wọ́n máa bo tó bá ṣí ṣọ́ra eyín àpupa irun ẹ̀ á já <laughs> you understand me because to build the country to be okay like this is not easy o <laughs> láti jẹ́ kó lè build to build country for your country to be standard it's not easy o òun wọn fẹ́ build nàìjíríà yẹn kò ṣeé ṣe ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀ eh. it's not easy o oh. pastor tó ń gbàdúrà fún wèrè kò ń dijú o oh. ó ti yé so the immigration now orí wọn orí wọn tọ́nà ìdàjàjà tí oh, everybody complaining about their country how everybody want to japa everybody want to live you understand me but mo kàn sọ fún ẹ ọmọbìnrin nísìnyí tó ní owó tó pọ̀ lọ́wọ́ tó bá lọ bẹ́ẹ̀ anybody tó tún ló fẹ́ kọ́ ọmọ wọ Canada wọ́n máa gba ẹ̀ ní bó ṣe nígbà twenty wọ́n máa gba ẹ̀ tó bá dẹ̀ ti wá ṣe kọjá ẹ̀ méjì kan wọ́n lè ban ẹ̀ for three years wọ́n lè ban ẹ̀ for ten years ó ti yé so owó tó bá jẹ́ pé o fẹ́ wá ṣe nǹkan níbí tó ẹ̀ tẹ́nìkan bá fẹ́ a lot of people want to help people tó bá ní tó bá ti jẹ́ pé ó máa yọ owó but kò ní yọ owó kò sẹ́nìbọ̀dì tó fẹ́ ṣe oore anybody <laughs> ìwé mi ọmọ mi kan ṣoṣo èmi àti ẹ̀ wọ́n tún bèèrè lọ́mi pé why you no pity people mo ní no tó bá ti tó time yẹn fúnra mi ni máa ṣe lọ kọ ìwé fún wọn àwọn tí bá fẹ́ fi sórí ẹ̀ mi ìfẹ́ ní bọ́dì sí because mo ti fi èèyàn sórí South Africa lásán gbà tí mo wà mẹ́ bọ́kọ̀ mi ṣe ṣe bẹ̀rẹ̀ sí ń bẹ tó ṣe bẹ̀rẹ̀ sí ń balẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo kó gbogbo family mo kó lọ sí ẹ̀ wọ́n lù bẹ̀ pa nígbà tí mo wà ní Dubai bọ́kàn mi ṣe ń balẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo ní àwọn àbúrò mi àwọn dẹ̀ láwọn èèyàn tó ń wáṣẹ́ àtàwọn tí mo lè máa tẹ́mi náà lè bíúdò mo gbé wọn wọlé wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ lù mí pa bẹ́ẹ̀ ni fámìlì ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ fámìlì wọ̀nyẹn wà ní àwọn tó ta iṣẹ́ mi jáde lónìí bẹ́ẹ̀ mo sọ ok so to ba ti lówó owo five million to ba ti lọ Kuwait bẹ́yẹn tó lọ Dubai tó lọ sí ìlú wo náà tún pé eh, Cairo Egypt gbogbo yín tẹ̀ wá mẹ́ẹ̀ ìlú náà lẹ́wàá o ẹ tẹ́ bá ti rówó ẹ kó owó yín lọ nàìjíríà kẹ́ ẹ lọ máa taṣọ kẹ́ máa fẹjú wa lórí facebook ẹ ṣe ń ṣe yẹn ẹ ṣí ṣọ́ọ̀bù péńpélé ó ti yé ẹ máa tajà tó ti yé yín ẹ ṣe mọ̀ pé nàìjíríà kẹ̀lẹ́ aṣọ ṣìpù kẹ́ máa wọ̀ kẹ̀lẹ́ máa ṣú ẹ̀ fún wa tó ti yé bẹ́ẹ̀ yẹn kẹ́ máa wọ̀ kẹ́ máa ṣú ẹ̀ fún wa kẹ́ máa jó bẹ́ẹ̀ yẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn kẹ́ fi gbogbo ẹ̀ ó ti yé kẹ́ dẹ̀ mẹ́sọ̀ pé ẹ fi fítà sí ojú àdára ọmọ àrà àwọn ti ká àwọn Canada UK America wọ́n máa máa patronize yín coming to Canada <laughs> mi ò torí ẹ̀ mi ò fẹ́ tẹ́rí sí ó ti yé bẹ́yẹn a lot of people náà máa sọ pé I will help you I will help you wọ́n ṣe náà mi báyìí mo mọ àwọn a lot of people tó ń ṣe mí I will help you they will collect your money I eat it up ó ti yé o gbọ́dọ̀ mọ̀ pé láti lọ ṣiṣẹ́ ní Cairo náà tó ló ti wà ń bẹ̀ lọ́dún mẹ́jọ wàá ti gbálẹ̀ wàá ti túlé ṣe bí ẹni máa kú torí ibẹ̀ yẹn bí ìdàkó gbálẹ̀ ìyá máa gbé bíbá yín sí wọ́n máa ń sọ fún wa pé ìgbẹ́ ni wọ́n máa ń fọ̀ ni wọ́n máa ń gbé ìyá arúgbó wọ́n máa ṣiṣẹ́ nípa iṣẹ́ wa pọ̀ oríṣiríṣi iṣẹ́ la lè ṣe lé pọ̀tọ̀ ń yẹn wọ́n ti mọ̀ pé ẹ̀yin a lè upgrade ń bí ká upgrade ń sìn ẹni tó ń ṣe clinic tẹ́lẹ̀ kó di ẹni tó ń ṣe tó bá lọ sí school ó lè padà di doctor ní Canada bí wọ́n ti ní àwọn yẹn ẹ̀ lè di clinic lẹ́ máa ṣe ò bá lo forty years ń bẹ̀ tó bá jẹ́ Cairo àbí Libya ló wà àbí ẹ̀ kí lorúkọ ẹ̀ Egypt ò bá jẹ́ clinic ló ṣe clinic yẹn ló máa ṣe tó máa fi darúgbó tó máa fi padà sílùú ẹ̀ so níbí orí ọ̀fẹ́ wà fún wa láti upgrade ó ti yé bẹ́ẹ̀ tó mm. bá dẹ̀ wà ń bí lọ́dún pé mo ṣe wá ń sìn ọmọ ẹ̀ á lọ yunifásitì oríṣi benefit ló wà tó mi fi yọ̀ ẹ́ o má jẹ́ kó gba ẹ̀ mọ́ ní ilé tán ẹ jẹ́ o tí bá ṣe pé nísìn mo ní ìdí owó ẹ̀yà lọ mú two million kan wá máa bẹ́ẹ̀ ṣe kí ni mo ń parọ́ fún ẹ̀ ní ibi ò dẹ̀ ń parọ́ fún yàn two million yẹn torí pé one thousand plus ni tí bá kíákíá tí bá jáde lọ́jọ́ kan tí bá fẹ́ jáde lọ́jọ́ kan tá bá ti jẹun nínú ṣọ́ọ̀bù kan bẹ̀ sára nǹkan pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tí mo lọ ṣe kánná tí mo gẹrun bẹ̀ water surplus ti tán so màá máa sọ pé ó gba two million lọ́wọ́ mi o ó gba kíníkan lọ́wọ́ mi o ó gba kíníkan lọ́wọ́ mi i no dey do am okay so má jẹ́ kán gba owó lọ́wọ́ ẹ̀ mọ́ nine hundred thousand tó ń gbà yẹn ó bóyá oṣù tó fi ṣiṣẹ́ bóyá ọdún kan dẹ̀ ló máa fi kówó yẹn jọ lẹ́yìn tó bá sanwó oúnjẹ àtowó kíní fún àwọn parents ẹ̀ nàìjíríà ó mọ tó fi kó jọ so keep your money go back to Nigeria kò síbi tí ọlọ́run ò sí fún yàn ẹlòmíì ò kó nàìjíríà rẹ ó ṣoríire ló ti yé yẹn bí mo ṣe advice mi for you so ìkejì yẹn ṣó necessary kí n tún pè tóníwá ni mi kó tó blend kí ni wọn bá mi pe lẹ́ẹ̀kejì ti nàìjíríà yẹn wọn bá ń pe nàìjíríà yẹn ẹni tí ò bá lówó má pè mí. problem. Hmm? ní tomato is hard ìyẹn mi pé wọn wọn wọn wọn jẹ́ kó owó wà òkè kò sí nǹkan kan which one sef I think it's this one no hold on I think it's this one. So what should I put in front of the plus? Plus two three four me. Okay. Then we we'll put this one eight zero mm-hmm. nine zero nine zero dí àpè lórí mídíà mi báyìí <laughs> irú ọmọ tóyìn tó sọ pé wá ṣe skul bíbá yẹn ah, mílíọ̀n máa ti lọ lóbi tí wọ́n ti tó jẹ́ pé tó bá lọ skul tó tọ́ kò jẹ́ àwọn tó máa wọlé tó máa bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ o. yeah that's the last one seven seven seven zero. so kì í ṣe àwọn tó máa wọlé tó máa lọ máa du iṣẹ́ tó yẹ káwọn ctc ṣe tó máa lọ jáṣẹ́ gbà tó máa fi system wọlé àti student kò ṣe àwọn yẹn àtijọ́ yẹn náà ọmọ kan tó wá sọ́dọ̀ mi gbà yẹn yẹ ó jẹ́ kí a lot of law tún jáde a máa ń sọ fún yín àmúrúkọ ah, yẹn náà fi no name thirty three sí tí bá ti ṣe tán gbogbo ní máa delete tí wàá ti work. ó ṣe wrong irú bí mo ṣe wà ń bá ẹ̀ sìn tí n bá wá sí nàìjíríà mo ń wá mi mi wọn ní fún ọmọ lọ mí mo nídìí ọmọ tó yẹ pé tẹ́mi bá travel wọn àtọmọ mi àjọjọ wà nínú ilé wọ́n jọ wà tó wọ́n jọ you know my baby will not be alone tí bá travel you understand me ọmọ yẹn wọ̀tọ̀ mọ́ á jẹun tí mo trust so mi kò lè lẹ́yìn bọ̀dì kí n kò sọ pé mo fẹ́ you know kò dẹ̀ ń ṣe dandan kó jẹ́ family mo ti sọ́ngbà kan pé mo fẹ́ gbé grandchild mi ọmọ mi náà dẹ̀ like it my baby love my grandchild but ìyá ẹ̀ ò ṣe dé kò borí dúró so. Mm-hmm. Me ì dẹ̀lẹ̀ there is no fault in love Baji, ṣe i need people that mo ṣe ń pààkì ń if ife táwọn ọmọ kan bá go gbé lọ́dọ̀ mi á máa jọ máa hello no name what's the name hello báwo ni báwo ni o ṣe àlàáfíà ni. mi ì mọ̀ ẹ́ bọ̀ tí send messages. sí mi. olóòfẹ́ wá sí Canada olówó dẹ̀ ní olè olè sanwó bí èlò ló ní o má jí ìdárúkọ ẹ bí èlò ló ní kí n sọ fún ẹ bó bá how old are you first. four years. you are four years. forty forty forty. okay four zero. Um, yes. okay. bolo ti ṣiṣẹ́ o ti níyàwó àtọmọ náà. Eh? Civil war, civil engineer. Single father Single father, ní ẹ tún gbà wá single father tún ti wà báyìí Ọlọ́run gbà wá o okay single father ọmọ mélòó with how many children interview eh two oh sorry èló ló wá ní báyìí mo ti gbọ́ èló Hello, èló hello, èló hello, ní máa advice ẹ mo tí bá ṣe tán lórí fóònù máa advice ẹ bọ̀ tó sì kéré owó owó owó kìíní lásán owó tíkẹ́ẹ̀tì mi gan owó seven yẹn gan kò tí ì tó tíkẹ́ẹ̀tì nkechi máa pè é padà i call you back i will call you back ibo ló ti kọ́kọ́ ń ṣiṣẹ́ náà where are you working ibo ló ti network dáa ó dáa ibo ló ti ń ṣiṣẹ́ no vi is a is a is a is a place na ṣe bí vi Victoria Island vi níbo ló ti ṣe kí lórúkọ company ẹ vi kọ <laughs> vi we have a lot of company in vi vi náà ni ṣé vi kọ́ ni Dangote ọ̀kìnní wà ní vi gbọ́dọ̀ ti ṣe ṣé ti court ni wọ́n ti interrupt ẹ̀ ṣe kò fàdà. Huh? Ah. Yeah. you know jollof rice need the you make half of it you say one and a half so you máa gé sí nínú ẹ̀ ó fi eh, onion sínú kìnìún more okay we can use this one mímí nǹkan mo yá gólótà fẹ́ sè ní ṣó ti fi rodo sí àfi ah, rodo sí fi rodo sí fi rodo sí ó mọ nǹkan tó máa lò wá fi wọ́n ní àti àfihàn sí wa wá gé àfihàn náà wá tún dá sí tó ṣe máa ṣe tó bá ṣe tán oṣù àmọ́ so wá dẹ̀ fi tin tomato kó tó bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ tó bá ti fi jollof ló fẹ́ sè wá lò wá kọ́kọ́ fi cooking oil àti butter tó bá fẹ́ lò àti little onion sínú òróró yẹn wá wá da tin tomato yẹn sí wá fry like two minutes okay wá fry like two minutes ò ní so that five like two minutes wàá ṣe wàá data yẹn sí torí bó ṣe máa ń sè ó máa ń da tin tomato yẹn sí but èmi fẹ́ kí tin tomato yẹn kó wà cook a little bit kó dẹ̀ ti ní another flavour with that eh, àti bay leaf tó bá fẹ́ fi sí àti some spices you know so wàá lè ti jẹ́ kí tomato yẹn kò ní máa ní ẹ̀hẹ̀ eh, kò ní máa ní bí kó sáwà lẹ́nu you understand so wàá ti jiná so that's it o lè gbé ọbẹ̀ ògbóná tó sì lánàá yẹn sí fridge thank you darling so now we can start our chat today oyin tá a ṣe nísìnyí a lot of people i don't want people ẹ mọ nǹkan tí mo ṣe yẹn mo kàn am um, see a lot of people will see me like on serious element okay if i want to make money eh rich people make money from the poor people seriously i know it rich people they make their money from poor people you can see bẹ́ẹ̀mi ṣe máa ń consider I always consider people tí ò lówó lọ́wọ́ tó ṣiṣẹ́ tó yẹ pé wọ́n máa tún fi system máa gba owó yẹn lọ́wọ́ I consider them kò ṣe pé bóyá mi like owó àbí pé mi ò like business bí mo dẹ̀ ṣe sọ yín sìn tí n bá sọ fún yàn pé okay o if you want to talk to me about Canada you want to do this and that you can call me you I can tell you okay call me but before calling me you can pay so so and so amount I can do yours also People can also do that. They be pay they will pay me because they want to get the information. Do you get it? So and it's it's better for you to pay that little money to get the information than to pay to the wrong I mean wrong wrong accounts. Okay? For somebody to scam you. All right? I don't like people scamming people. Ó ti ó ti pẹ́ tí mo ti máa ń sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ pé tó bá ti lówó àmọ́ ìjọ́sọ̀ tẹ̀ wọ́n máa rò bóyá mi ìfẹ́ kan wá Canada ni. No. No tí èèyàn bá irú àwọn èèyàn tó wá sí Canada ń sìn táwọn èlòmíì bá fẹ́ ra mọ́tà síbí ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ ra mọ́tà yẹn mí pé tó bá fẹ́ ra mọ́tà síbí má jẹ èyí tó ti yé so kò disturb ẹni tó ṣe promotion kò disturb ẹ ọ̀hún but anyway sha let's forget about that so if you still want to know more about coming to Canada hmm? so am I worried? ẹ máa wọ̀rẹ́ ṣé máa rá àwọn èèyàn tó wá ń ṣe conference they are coming for conference they go around call center so irú bí tí mo wà ń sìn kò sí many people tó máa ń fẹ́ wá síbẹ̀ so àwì má ṣàwọ̀rí ṣá ó ṣe lè contact me later but owó tó ló ní yẹn má jẹ́ kí anybody gbà lọ́wọ́ ẹ̀ for now torí tó bá ní five million lákàtí ń sìn tó dẹ̀ ní ọmọ mélòó ló fẹ́ kó wá sí Canada èlé ló fẹ́ fi ra ticket how much is ticket economy ticket is not less than 2,000, 1,000 plus. That's uh, almost 2 point something million. You are going to buy for three or four, And your money you have is not even up to five million. It's not up to 10 million. So, to bá gba visa bolo fẹ́ rówó gba ra ticket. Èmi ò dẹ̀ tún mi ò ń solicit mọ́ onísìn ká tẹ̀ máa tọrọ owó káàkiri. Torí táwọn bá gbọ́n bá bèrè owó wọn fún wa so ọkàn ọlọ́run la gbójúlé. So, uh, so tí máa fẹ́ make millions of dọ́là látọjọ́ tí mo ti dé Canada lórí ọ̀rọ̀ àkíní mo lè ṣe náà àwọn ẹlòmíì ò máa ìnà wọn máa kọ mójú náà ní pé kí ló fẹ́ ṣẹlẹ̀ àtọ́jà sínú kóòbù ló fẹ́ ṣe ẹ́ okay too big for the air fry ṣé ìyẹn máa ṣé ó máa tètè ṣe ṣá. okay. Which area? ìyẹn bó ṣe jẹ́ but tá a bá fẹ́ ṣe business tó bá jẹ́ pé bóyá mo fẹ́ ṣe business tó jẹ́ pé we are in bulk tó bá jẹ́ pé in bulk like èrò pọ̀ ṣé ti yé tèrò pọ̀ mhm. so irú àyè yẹn mo lè slaughter mo wà ní slaughter mo lè a lè smuggle wọn sínú tèrò bá pọ̀ to help people ṣé ti yé ìyẹn is another thing i don't want to kò sí ní tá a bá sọ ń sìn náà wọ́n á ti gbọ́ bọ̀tún wọ́n á mọ̀ pé it's not for crime it's not for kò ń ṣe fún nǹkan tí ò dáa ṣó ti yé bẹ̀yẹn hàn so èmi kẹ̀dẹ̀rẹ́ tí bá dẹ̀ tẹ̀ fẹ́ help anybody gan i will máa make sure pé ìwọ yẹn wà hard working apart from that máa fẹ́ wo background check up background ẹ hmm? history ẹ mo máa love láti mọ̀ ok mm lórí social media yóò a lot of things is happening ìyẹn bó ṣe jẹ́ let's start oh god má fọ fóònù mi ah, eh, fóònù gbèsè àtúntò wọ ah, i love this bra man kí ni sáìsì ẹ̀ náà jẹ́ ìwò bóyá o máa ní sáìsì ah, mi ó lè ní sáìsì mi ò tó lè wà lọ́mọ mi let me show one for you yeah when i order myself they brought your size this time me nígbà fún ọ when you fry after cooking the the pepper yeah the tomato and yes after some time tó bá ti dín ata yẹn tó ti ń yọ náà ṣe mọ wàá dín ata yẹn slow it ni o so that kò ní slant flat i mean yes, yes, you know then tó bá ti tó òróró yẹn ti yọ díẹ̀ lójú ẹ tó ti tíìkì tó dẹ̀ ti wá tìmọ̀ tó bá ti jiná náà mm. wàá wá da omi yẹn sí padà torí tomato yẹn ló ṣe jẹ́ kó ní tó fi wà confused but no problem. and this funny thing ni pé wọn kì í gba all this padà ní gbogbo gbogbo site yẹn o anyway ṣàbọ̀ sí orí ètò wa àti gbàdúrà lónìí ẹ mọ̀ pé àwọn ò lè ṣe kí a má gbàdúrà we always pray before anything ṣé ká gbàdúrà ẹ ṣe jàre gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ ṣì wà àti Tóyìn ọmọ gidi ọmọ gidi bíi ọmọ gidi bíi yán ọmọ gidi bíi yán. ẹ ṣé o ọmọ gidi bí iyán ọmọ gidi. tò yẹnyẹ tò yẹnyẹ tò yẹnyẹ. You see? ẹ wo tóyìn ìgbésí ayé tóyìn ayé má kú tóyìn ayé má kú God bless you. sórí tó bá ní owó anywhere tó bá wà aneke jẹ́ kí n sọ fún ẹ ọmọ ọkọ tóyìn yẹn náà ó wà kúlẹ̀ dẹ̀ ó dẹ̀ tún fámìlì wọn wọ́n ti tóyìn ti rí ìrírí ó dẹ̀ fẹ́ẹ́ kò ní bàjẹ́ fún ẹ tó yìn kú kí ló dé tún ti ń flag kí ní ìsìn anyway kò sọ̀rọ̀ púpọ̀. I can't wait to get visa to America. Ha! I want to go for holiday. I want to go and meet Megida. Tẹ́ bá ní kí n má wá sí Nàìjíríà. I meet Megida in America or any African continent, tó bá ti lọ báyìí. I'll meet him there. <laughs> pa mi mo fẹ́ fi fídíò kan wọ̀nyí. mo fẹ́ fi fídíò kan wọ̀nyí. mi ìfẹ́ kó máa gba yín mi o. mo fẹ́ fi fídíò kan wọ̀nyí ẹ bí mo ṣe ń kẹrù nínú ilé yìí ṣé kò yẹ kí n ní bí ọmọ mẹ́rin nínú ilé níbà kó máa bá mi kó gbogbo ẹrù yàtọ̀ sí kéèyàn lọ gba èèyàn tó máa bá yàn wáyà kó máa jọ palẹ̀ mọ́ èmi àtọmọ mi ni ah ọlọ́run ọlọ́run jọ̀ọ́ o bá mi kẹ́ adébùkọ́lá yìí o ilé ẹ̀ gbogbo kó ṣojú mi o ọlọ́run jọ̀ọ́ o má gbà lọ́wọ́ mi o má jẹ́ táyé fi dá mi lóró o má gba ìkàláyè lórí ẹ̀ o <clears throat> ọpẹ́lọpẹ́ ọlọ́run lára mi ọpẹ́lọpẹ́ ọmọ tọ́lọ́run fi kẹ́ mi anyway let's go to the i want to show this one Me, ì mọ o i'm hungry yúgọ̀ tí mo mu ikò tún ká mi bẹ́ẹ̀ ni so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o má bínú ṣùgbọ́n irú àwọn tó ṣe ẹ tourism kiri tó ń ṣe yẹn sí owó ni business ni so ẹlòmíì wà tó yẹ pé wọ́n máa slot ẹ̀ sínú ẹ̀ tákàn fẹ́ wá sí Canada wọ́n ní wọ́n wá gbà wọ́ọ̀dù ó ti yé bẹ́ẹ̀ yẹn anyway ṣá jẹ́ ń bọ aráàlú mi jẹ́ ń bọ àwọn èèyàn mi láṣìírí bó ti wù kó rí jẹ́ ń bò wọ́n láṣìírí má jẹ́ téèyàn gbogbo nǹkan téèyàn bá mọ̀ kọ́ ló máa ń sọ so that káyé èèyàn má máa bàjẹ́ torí táyé èèyàn bá bàjẹ́ náà kò ṣe pé ó ṣe burúkú o táyé wọ́n máa ah ah ẹ gbà mí ẹ wo bó ṣe kọjú sílẹ̀ yẹn ah ẹ gbà mí kẹ́ ẹ gbà mí kẹ́ mi tẹ́gírì náà lọ́kàn lọ sẹ́yìn yẹn fún ó dẹ̀ fẹ́ lọ tú rẹ̀ láṣìírí jẹ́ fi yàrá mi sétí mi ti ẹ̀ ló yàrá no problem ṣá jẹ́ fi yàrá mi sétí. mo tún ti jọ fáyín jẹ nsìn mi ì lo yarin tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó máa fi tòmátò sí o tòmátò alágolo so fi ọ́nì fi ata kíní yẹn sí o ata tuta yẹn sí o kí láì sẹ́yìn máa lọ máa yeah how many pieces ló fi sí. six kẹ̀ kò lè tó kò lè tó Tolú ṣé o mọ̀ pé tí hot pepper bá wà nínú kinní yẹn ó máa ń burn fat. <laughs> is what? okay ṣé o ló cause stomach problem ni it does kò kò cause heart heart burn fún mi o. Hmm. hmm. Why can't you put two now? ẹbí tí ò já tẹ̀lé yẹpẹrẹ ni mẹ́. tí n bá fẹ́ adopt ọmọ ọmọ yẹn á jẹ́ ọmọ tó tó ti lost àwọn parents ẹ̀ wọn kì í gba ọmọ ordinary ọmọ ẹ́ àfi tó bá jẹ́ pé ó relate mọ́ mi gangan tí mo bá to paper ẹ̀ dáadáa kò bí mumba? Yeah. ọmọ gidi. ọmọ gidi ẹ ọmọ gidi mo bọ̀. herbalist on tiktok nigerian police wọ́n ní wọ́n ti fi very dark boy ṣé very dark boy ni very dark boy jẹ́ sọ ó if anybody come for me Only you are the victim if i come for you you are the victim if i come for you you are not your victim yeah, if i <coughs> if i come for you mo torí ẹni àwọn kan tag mi wípé very dark boy say if i come for you you are the victim if i if i come for you you are the victim èmi if i want to come for you i will come for you with your own fault also okay so but ó ti di ọlọ́pàá àwọn those abalis on the media She drink, so I to ask. Uh, she we, we met at uh, an NPC, Filele. Listen, ẹ bá wa sọ fún bẹ́ẹ̀dà bọ̀ ó dà pé aṣọ ọlọ́pàá tòótọ́ ni wọ́n kó fún torí mo rí pé background ọlọ́pàá ni wọ́n ti ṣe kinní yẹn so ó dẹ̀ ní ọlọ́pàá orí social media ni kó bá wa lọ sí orí social media lórí tiktok náà gbogbo àwọn apalit àwọn tó ń gbé babaláwo wá torí nísìnyí àwọn babaláwo tó náà ti cash tó ti mú àwọn èèyàn lórí social media wọ́n ti pa àwọn èèyàn gan kán bá wa mú gbogbo àwọn tó bá ti gbé babaláwo wá sórí mídíà àti babaláwo yẹn tó ń pa èèyàn tó ń fèèyàn ṣe ritual kọ́ mú wọn o so very dark boy go am and the, all your people and gbogbo àwọn tó dẹ̀ ń. agbogbo eh, yàrá mi ti jà mọ́ ó mi ì dé ní sá gbogbo àwọn tí mo bọ̀ náà. ẹ má bínú o ṣe rí tí èyàn ò bá ti lè pọ́n mi lé má gbé fídíò mi lọ sórí platform ẹ má dẹ̀ pè mí ń wèrè anybody tó bá ti gbé mi lọ sórí platform ẹ tó bá pè mí lórúkọ tí ọlọ́run ò sọ mí tí àwọn ìyá mi àti bàbá mi ò sọ mí orúkọ tí ìyá mi àti bàbá mi sọ mí lára àwọn orúkọ tí mò ń dá yẹn Bọ́lá Fọláṣadé all those names ẹ tó bá lọ pè mí ní wèrè lórí platform ẹ lágbára Elédùmarè gbogbo tó jáde lára ẹ̀ pátá ló máa ya wèrè ìwọ náà ó máa wọ wèrè kó tó jáde láyé so má pè mí wèrè ẹni tó ní platform yìí má gbé mi mọ́ o mo ti sọ bẹ́ẹ̀ nìkan kó má gbé mi ó dẹ̀ ti stop má gbé mi mọ́ wọ́n tó ní platform yìí especially those of you fake and nínú platform yìí wọ́n máa ń hànà àbíkẹ́ àbíkẹ́ ni mo rò pé ó ní òun àti Lizzy ọkọ jí àwọn ọmọ wọn ṣẹtiri ó máa ń gbé mi sí ibà á dẹ̀ máa pè mí ní orúkọ tí ò ṣe ṣẹtiri this one one of my video tó gbé ó gbé video yìí day ago. Video tí mo ṣe láti ìjọ yẹn ṣẹtiri ó mú píṣọ àwọn èèyàn kan kò sí bí píṣọ mi ṣe dáa tó mi ní pé kó pọ́n mi lé o èmi ni mo mú ara mi mi ò live fake life i'm not living a fake life and i don't want to okay mi ní kó pọ́n mi lé o ṣùgbọ́n o má come for me Àbíkẹ́ tó bá torí pé mo ń comment sí abẹ́ àwọn olórí kábíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn tí mo mọ̀ tó ní kiri torí mo mọ̀ pé wèrè kan ló ń ṣe Lizzy àti Àbíkẹ́ please mo ti sọ̀rọ̀ ń jẹ́ mo dẹ̀ tún ti dúró mo ti gbé fídíò yẹn sókè so leave me alone okay tó o bá gbé mi lọ sórí platform ẹ ẹnu mo fi ń sọ̀rọ̀ tó o lọ sọ wípé kí ló ṣẹlẹ̀ tó ti dín kí nìyẹn ni. ẹ. Eh? no two for now abo ti gbé nǹkan sínú ẹ. o ti dá mi sí náà. dá mi yẹn kúrò kó tó dà sí. okay okay. so ó ní oríṣiríṣi wèrè lórí social media ṣé mo wá sí platform ẹ àbíkẹ́ àbíkẹ́ leave me alone èmi ò kì í ṣe àwọn tó máa rè pé máa bẹ̀rẹ̀ pẹ̀lú wọn tẹ́ máa kọ́ńkà yẹn mo ò kì í ṣe àwọn o àbíkẹ́ à ń lí sí leave me alone tó bá tún pẹ̀lú gbogbo ẹnikẹ́ni tó ní platform yìí orúkọ tó sọ pé sọjí olè kíyèsára gbogbo ẹni tó ní sọjí olè kíyèsára gbogbo ọmọ tó bí láyé ló máa sínwín lójú ẹ ìwọ náà máa wọ wèrè kó tó jáde láyé ó ń gbọ́ àbíkẹ́ leave me alone ó gbọ́ tó bá sọ pé òòjà kó má máa wá ìjà káàkiri tẹ́nibọ̀dì bá ti kọ́mẹ̀ntì sọ́dọ̀ àwọn olórí kan tó má máa bá wọn jà mo polówó iṣẹ́ mi ò kí ń pè lólórí kábíyèsí ọ̀nìrìṣà tó yẹ kí n pè lólórí kábíyèsí ọ̀nìrìṣà pẹ̀lú gbogbo òṣì tó ṣe fẹ́mi àbíkẹ́ jẹ́ kórìí ẹ̀ kó pé o gbogbo èyí tẹ̀ ń ṣe fún àwọn olòṣà apàyàn yẹn àwọn tẹ́rọ̀sì ẹ jẹ́ kó yín kó pé o ò ń gbọ́ má fi mí kó ṣe dandan kó gbé fídíò mi ìdìgànnà pọ́nmi lé tó rẹ̀ lè lo tó máa tún lọ bà orúkọ mi jẹ́ níbi tó bá gbé lọ ó máa sínwí kú ni ó máa ṣòfò ẹ̀mí ó máa ṣòfò ara gbogbo nǹkan ogun ayé lọ́lọ́run máa fi bá ẹjà má ṣe pé ìkọlélé torí èpè àdúrà kò ló gbà fún mi bí when somebody come out to curse me i will curse your yàrá ja ẹ tí mi bá curse ẹ when i notice it when i see it tí mi ò ṣépè fún ẹ tó ṣe fún mi give it shall be given back unto you full measure press down checking together running over ni máa fi ṣe fún ẹ listening and listening good ẹni tó ní sọjí ẹni tó ní sọjí olè olórí burúkú yẹn gbogbo tó jáde lára ẹ ló máa ya wèrè láyé gbogbo tó ṣe ló máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ gbogbo tó bá nawọ́ sí ni ò ní tó ẹ lọ́wọ́ torí pé ẹni tí mo dẹ̀ notice torí pé wọ́n máa ń pọ̀ àbíkẹ́ lẹ́mbẹ̀ ẹni tó ní sọjí tó ní àkáǹtì yìí ò ń gbọ́ ẹni tó ní tó máa gbé orúkọ mi tó bá fẹ́ gbé orúkọ àwọn èèyàn ó lè pè wọ́n lórúkọ tó bá wù wọ́n èmi tó o bá pọ́n mi lé tó o wá mú orúkọ tèmi torí àbíkẹ́ ò pọ́n mi lérí o èmi kẹ̀rẹ́ ti pọ́n ẹ lérí many times ọjọ́ tí wọ́n ní ìyálà ìyá ẹ̀ kú tó o tó ń gbé ọ̀pá kábíyèsí ọ̀nà ìrìṣà lọ́bẹ̀ mo tún gbé ẹ sórí platform ta ni ẹ́ tí ìbá jẹ́ pé ojú àwọn èèyàn fọ́ tí ìbá jẹ́ pé tí ìbá jẹ́ kéwọ̀n tó fa gbogbo dáadáa kéwọ̀n ni torí bẹ́ẹ̀ ẹni tó ní àkáǹtì yìí tó pe orúkọ tèmi tó fi wèrè wé mi gbogbo ọmọ náà ló máa ya wèrè tó bá bímọ àwọn tó ní ẹ ló máa sin ẹ bó ṣe máa jẹ́ nìyẹn so tó bá ti fèpè lọ mi máa ṣépè fún ẹ lórí mídíà yìí torí bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣépè tó dẹ̀ fẹ́ ṣaṣẹ́ burúkú wojú àwọn tó máa ṣaṣẹ́ sí mi ò gbórúkọ èèyàn lọ́lé babaláwo mi ò ta sí yín tẹ bá wá sórí platform tí bá rí yín gbà mí màá tẹ̀ yín sí blọ́ọ̀kì fúnra mi deliberately ni mò ń yín when you take my video and you write nonsense on it wo ilẹ̀ máa gbé ẹ̀mí ilẹ̀ máa máa bèrè jẹ́ ní kíákíá ni ó ní tẹ̀lẹ̀pẹ́ mọ́ tó leave me alone mi ò ta sí ẹ tí màá ti ta sí ẹ gbogbo yín tẹ máa gbórúkọ èèyàn ẹ máa lọ sábẹ́ ibì kan ẹ máa bẹ̀rẹ̀ sí ṣépè fún yàn ẹ máa bẹ̀rẹ̀ sí búyàn ẹ máa bẹ̀rẹ̀ sí lóṣìṣì and you ẹ dẹ̀ máa lọ quiet bí pé you are doing nothing you be quiet as if you are, you are innocent you cannot do that to me o gbọ́ tó bá ló ń bá lórí èmi gan ìyá ìyálà ìyá ìyá ìyá ọ̀gbà o gbọ́ ṣògbọ́n àbò dáhùn ìyálà ìyá ìyá ìyá ọ̀gbà o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn so sọ mí lẹ̀ tí mi bá ta sí ẹ má ta sí mi tí mi bá dí ẹ lọ́wọ́ má dí mi lọ́wọ́ in fact majority of our ẹ̀s àwọn ire kan oore kan tí mo ti ṣe mo rí pé kò necessary anybody tó bá ti wish me bad kí n wish ẹ bad ni ó ti yé sọ pé gbogbo èèyàn ló máa ń bú ẹ mo mọ̀ pé ìkan nínú ẹ̀yin méjèèjì lónìí èmi ò ní láti mi ní láti package anything mo jí láàárọ̀ kùtùkùtù mo gbàdúrà inú ìgbà mi inú mi ò dùn èwo làbúrò kí n máa purọ́ pé inú mi dùn ní gbogbo gbà everybody cannot be happy every time if you are pretending to people that you are happy every time you are you are a pretender And àǹtí mi bá dẹ̀ find it easy tí ayé ò bá easy fún mi I should not express me kò mí pé kí n máa pretend so tí n bá jí làárọ̀ tí n bá sọ mo orí bẹ́ẹ̀dì mi mo wà bí mo dẹ̀ ṣe rí nìyẹn bí mo dẹ̀ ṣe wà yìí ẹlòmíì nínú yín gan tó bá jí làárọ̀ kùtùkù ma máa kùn sẹ́nu ẹ̀ báyìí lálá máa gùn dẹ́nu ẹ̀ báyìí gbogbo ojú ẹ̀ máa ma ṣe pè ní gbogbo ẹ̀ tẹ́ máa lo snapchat tẹ́ máa fi gbogbo ẹ̀ a lè lo snapchat mo lè lo snapchat gbogbo ẹ̀ package but that is life i don't need to hide and i don't need to pretend to anybody ó ti yé bẹ́ẹ̀ yẹn because tí n bá pretend táwọn èèyàn bá rí mi tí mo ń pretend tó jẹ́ pé ọ̀tọ̀ nìkan tán rí nǹkan ó ti yé bẹ́ẹ̀ yẹn so please tó o bá ti mọ̀ pé òní pọ́n mi lé lórí platform ẹ má gbé mi tó o bá gbé mi tó o kọ̀ọ̀kan kúkọ sí mi lórí tó o bá ojú mi jẹ́ tó o bá ara mi jẹ́ àbí tó o pè mí lórúkọ tọ́lọ́run ò pè mí ọlọ́run máa borúkọ ẹjọ́ ọlọ́run máa ba yí ẹjọ́ ọlọ́run máa pa ẹni gbogbo gbogbo nǹkan tọ́lọ́run bá dá mọ́ ẹ láyé ló máa pa lójú ẹ ọlọ́run ò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ ọlọ́run á fi ìbànújẹ́ tó lágbára á fi jọmọ orí ẹ o ti gbọ́ torí bẹ́ẹ̀ please i'm begging you in the name of god don't if you cannot i'm not shouting and i'm not worried you not sharing my video i don't care i have another account i can use to share Can share more than fifty times but I don't do that I don't pretend when I do video people don't share it doesn't matter okay okay so please for God's sake I don't want that name wọ́n ní kí n kọ orúkọ wọ̀nyẹn tẹ́lifọ̀ bá kọ̀ déédéé fi kú lọ̀ mi màá ṣépè ikú fún ẹ ikú dẹ̀ máa pa ẹ́ dànù tí ò bá payá orí ẹni tó bá já sí ó máa pa wọ́n dànù ni má fi kú lọ mí mi fi kú lọ anybody má fi bi lọ mí mi fi bi lọ ẹ má fòṣì lọ mí mi fòṣì lọ ẹnì kankan ntẹ ṣe láyé mi ti tó the evil you have done is enough the evil you have done against me is enough enough is enough. omi wà nínú kiri yẹn olójẹ́ kó ta sí ẹ lọ́bẹ̀ yẹn tolúwa ni mí ó ṣe wọ glove gbé kiri yẹn kúrò lórí náná tí kiri yẹn bá ta sí ẹ gbogbo ara ó máa fún ẹ ní máàkì o torí máàkì kan lọ́wọ́ mi bíbà jollof rice tí mo sè òun ló ta sí mi lọ́wọ́ ara ìwọ́dẹ̀rẹ̀ ó mọ epo pupa ó mọ. don't spoil your má bà skin ẹ jẹ́ torí jollof rice i worry don't tell me don't to worry i worry. me ní two daughter I have only one daughter I worry o. bí ojú mi ṣe ríre ń bí ṣó ti yé mo dẹ̀ ń sọ̀rọ̀ lísì ẹnìkan ó wá gbé mi báyìí ó ní wèrè oríṣiríṣi wèrè ló wà lórí social media wọ́n tó ní àkáǹtì ẹlẹ́ǹkan tí gbogbo ọmọ náà ẹ̀ máa ya wèrè kó tó jáde láyé wọ́n tó ní àkáǹtì yẹn o tẹ máa fi fake àkáǹtì bójú tẹ máa máa ṣépè fún yàn káàkiri ìwọ tó ní àkáǹtì yẹn o gbogbo ọmọ náà ẹ̀ máa yàwó ìwọ náà máa yàwó kó tó jáde láyé ẹlẹ́dàá tó dá ayé àti ọ̀run àwọn áńgẹ́lì tó wà nípa ti wèrè wọ́n sọ wèrè kalẹ̀ sínú ayé ọmọ ẹ wọ́n sọ wèrè kalẹ̀ sínú ìdílé ẹ wọ́n sọ wèrè kalẹ̀ wọ́n da ìrèpè sí ọpọlọ ẹ àti tọmọ ẹ bó ṣe máa jẹ́ nìyẹn kò ní yí padà bó bímọ ẹni tó súnmọ́ ẹ pàápàá wọ́n da wèrè kalẹ̀ sínú ayé wọn má fi wèrè wé mi gbogbo òṣìṣẹ́ máa ń ṣe káàkiri yẹn má fi lọ̀ mí ó ti yé mi ní nísìn tí mi ò bá ní celebrate ẹ mi ò ní comment bad things sí under ẹ if i'm not going to say happy birthday or congratulations to you tó bá ti jẹ́ pé mi ò ní interest nínú ẹ i'll be looking at you tó bá dẹ̀ suggest ẹ títí mo lè block ẹ that's the only thing i can do but writing things on people's name i don't do it i don't fun of it but some of you you ẹ máa lọ lẹ̀kì síbì kan you pretend somewhere sitting somewhere going around writing things blogging people don't blog me if I don't blog you and if Lizzy come and Lizzy kí tó tún sọ̀rọ̀ ẹ̀ jáde níjọ́ yẹn ó dẹ̀ láwọn kan ló ń gbéṣẹ́ wá látòkè pé kó máa ṣe bẹ́ẹ̀ fún mi ẹni tó bá ń gbéṣẹ́ wá nígbà tó bá ti yá ó máa sọ fún wọn pé kó máa gbéṣẹ́ Auto Bola fóun mọ́ mo jókòó sínú ilé mi mo ṣẹ̀ sáà mo máa sọ nǹkan tí máa ṣe lórí mídíà tí bá lọ wọ́n báyìí ó ti débẹ̀ so mo ń sọ fún wọn ní authoritatively pé don't stretch your hands to my domain Is my territory I don't cross my boundary to your territory avoid my territory avoid me if I'm avoiding you stop disturbing me if I don't disturb you you disturb me I disturb you simple as the basic simple as the basic. màá jókòó mi jẹ́jẹ́ mo blog mo ń sọ̀rọ̀ ẹ̀ ní Lizzy ó ṣe nǹkan fún mi ni bí mi ò bá rọ́wọ́ burúkú yẹn níjọ ẹ̀ mí ní bá Lizzy sọ̀rọ̀ mi ì ní máa sọ gbogbo tó dẹ̀ ń ṣe náà mo ń tú gbogbo nǹkan tó ṣe ni mi ò tí ì sọ kọjá ẹnu mi then ìwọ tí mi ò mọ̀ rí Lizzy fúnra rẹ̀ tó bá fẹ́ wá fún mo ti sọ tó bá wá fún mi lẹ́ǹkan máa wá fún máa tẹ̀ mọ́ ọlọ́pàá rẹ̀ jẹ́ àdáda létí pé gbogbo nǹkan tí Lizzy ṣe kí tó fi above the law I will say it and I, say, I will repeat myself again okay and I will call the Nigerian government also pé who is that person supporting Lizzy for this atrocity and evil I have right to complain because they did evil to me and they want to shut up my mouth no compensation so far nothing been done and see yet wọ́n pa bàbá ọmọ mi lórí ẹ̀ wọ́n tún ní kí n fòpin ìṣó lórí ẹ̀ wọ́n tún fẹ́ kọ́ ọmọ mi gbáyé kò ní lè jọ o mi sí nàìjíríà kò síbi tí nàìjíríà ò lè náwó dé bọ́ mi ti tẹ ọ̀pá òfin mọ́lẹ̀ mi ì dẹ̀ fọwọ́ pa ìdà òfin lójú mi ò dẹ̀ ń ṣe criminal tí wọ́n wá káàkiri so ti yé so mind what you are going to do to me torí tó bá gbẹ́ pé ara ń kan àwọn èèyàn ara ń kan mí o inú mi ò dùn sí gbogbo nǹkan táwọn èèyàn ṣe fún mi and you cannot continue doing that for me I want me to be looking at you okay mm-hmm. so ìwọ tó làkàntì ẹlẹ́ǹkan sí kó gbọ́mọ gbìbí iṣu bó ṣe fi wèrè lọ mí pẹ̀lú gbogbo tí mo sọnù tẹ́ jà mí lólè kì í ṣe pé mo wò ó mọ̀ mo da ọlá mi sígbó àbí mo da nǹkan mi sọnù you tell with me you stole from me how many o ti fi ṣiṣẹ́ lẹ́nu no at least like this yeah yeah kó lè jìnnà wàá fi gbogbo spices sí tẹ́ jà mí lólè sí. Si, nobody sọ fún mi pé sorry we are sorry for whatever kò sí o kò dẹ̀ sí anybody tó fún mi tí bá tún fẹ́ ṣe nǹkan tèmi you want to stand by my way I'm blocking it with conjunction of some people Almighty God will destroy you lórí gbogbo mi tí ẹ jí ẹ fi bàbá ọmọ mi ṣe ní sí ní pípa lẹ́yìn ìgbà náà no retreat no surrender lẹ́ fi ṣe and say yes tí bá fẹ́ ṣe nǹkan fúnra ara tèmi to stand on my own you know what ẹ máa tún fẹ́lẹ̀ máa block mi ọ̀run máa ṣẹ́gimọ̀ yín lọ́rùn ẹlẹ́dàá máa yẹgimọ̀ yín lẹ́sẹ̀ ilẹ̀ ẹsẹ̀ tí gbogbo ilẹ̀ tí ayé ń tẹ̀ ìmọ́lẹ̀ yìí tí wọ́n kọ́ lé lórí ilẹ̀ ọlọ́run ni ọlọ́run á gbé ẹsẹ̀ á fi tẹ̀ ìmọ́lẹ̀ lọ́dún yìí gbogbo ẹnikẹ́ni tó bá ń wò mí tọ́lọ̀wò ní jẹ́ ìsinmi òun ẹni jẹ́ ìgbádùn tí máa wí ìṣara mi good tí mi ò ta sí yín tí wọ́n ń lò yín bí irinṣẹ́ gbogbo irinṣẹ́ tí a fi nà mí yẹn tẹ́ẹ̀tì ronúpọ̀ gbogbo yín pátá lọ́wọ́ àdáná fún yín ẹ máa crash àwọn tẹ́ẹ̀ ń ṣiṣẹ́ fún the law will crash them bó ṣe máa jẹ́ nìyẹn o bó ṣe máa jẹ́ o so tó bá ti rí ṣáàt mi it's not compulsory for you to take it no it's not compulsory for you to take me for granted tá a máa ṣe dáadáa fún yàn tó máa sọ pé má pè a máa forí oríṣiríṣi nǹkan lẹ́ máa fi pè mí oríṣiríṣi nǹkan lẹ́ máa sọ mọ́ mi ẹ ní jèrè gbogbo yín pátákó rogodo gbogbo ẹ̀yin ọ̀tá mi the law will crash all of you ẹ ní jèrè bó ti wù kó mọ. tẹ bá jèrè ó máa bàjẹ́ mọ́ lọ́wọ́ so mind you tó o bá fẹ́ gbé fídíò mi tó o bá lè pọ́n mi lé má gbé mi síbẹ̀ mọ́ o tó o bá gbé gbogbo yín tẹ gbé fídíò mi lórí mídíà you see i'm not afraid gbogbo àwọn fídíò kó yẹ kí n máa shut it down but i'm not shutting it down because i'm the, i'm not lying against people mi ò bà orúkọ ẹni kankan jẹ́ i'm only saying things ọ̀rọ̀ tí n bá sọ lórí mídíà mo ti sọ fún àwọn èèyàn face to face ìtọ́ bá dẹ̀ sọ pé mo tún sọ tó bá jẹ́ pé mo sọ kò ń ṣerú ẹ̀ ni if if if I expose people you don't leave me alone ni torí ẹ ẹni méjì ni mo suspect Lizzy Anjorin and Abike don't come for me Abike you come for me èmi ò kì í ṣe ìyàwó Lare Teriba èmi ò kì í ṣe. Dorcas bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bàbá yàtọ̀ lèmi jẹ́ mi ò ní èèyàn púpọ̀ lẹ́bù mo ní ọlọ́run tó pọ̀ rẹpẹtẹ tó dẹ̀ mọ gbogbo èèyàn tó wà láyé ṣùgbọ́n torí o ní àwọn godfather tó yẹ pé wọ́n lè bá ẹ pa àwọn èèyàn tó lè bá ẹ dá àwọn èèyàn dúró síbẹ̀ tó jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń ṣe crime wọn ò ní dá inú wọn ò ní ṣe kankan fún yín they giving you you criminal they giving you freedom kò ní dá fún yín kò ní dáa fún yín kò ní yẹ yín. bí mo ṣe sọ lẹ́ǹkan èmi ò ní èmi ò ní kìsì àsì ẹ kí lorúkọ very dark boy mi ní kìsì àsì tó bá ṣe nǹkan tó dààmú ọjọ́ tó ṣe nǹkan tó dààmú ní mo kíláàsì bọ́ tó bá ṣe nǹkan tó bad táwọn kan sọ pé ẹni tó bá ti ṣe nàìjíríà either is good or bad wọ́n máa wọ́n máa ṣáṣọ̀ kò ní lè jọ láké kò ní lè jọ lẹ́niwẹ̀ ó ti yé toró sọ níjẹta mo dẹ̀ sọ bó ṣe ń pe àwọn èèyàn náà sí àwọn èèyàn vendors àti oríṣiríṣi àwọn customer àkáǹtì tiẹ̀ náà tó bá ti sanwó sí school ó lóun máa fi àkáǹtì ń ṣe ó fẹ́ fi NGO ẹ̀ ó lóun fẹ́ build schools wọ́n dẹ̀ ti ń sanwó síbẹ̀ láti build schools tí ò bá build schools yẹn mọ́ owó yẹn àwọn EFCC gbúdọ̀ investigate àkáǹtì ẹ̀ simple as that. kẹ́ni kò sí anybody tó ní no mọ̀dọ́ ẹni kò sí anybody ní orí mídíà tó máa sọ pé òun o tóun bá ti ṣe nǹkan wọn ò lè ṣe padà fóun èmi challenge ẹ̀ kò dẹ̀ lè rúdù sí mi àbí tó bá fẹ́ tẹ́ ó fẹ́ kàbùkù nìyẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn kẹ́nibọ̀dì máa halẹ̀ mọ́ anybody àwọn gbogbo àwọn tó ń round ẹ̀ up yẹn gbogbo àwọn boys ò ń tẹ̀lé very dark boy a lot of them they are also criminals so a lot of people náà dẹ̀ fẹ́ máa lórúkọ èmi ò sí ní àwọn tó máa ń kó àwọn kinní wọ̀nyẹn jẹ I don't kó kinní gbogbo náírà dáadáa yẹn jẹ o. tí Lizzy bá máa sọ̀rọ̀ ní sí bury that boy bury that boy ẹ eh, tí Jesse bá máa sọ bury that boy bury that boy wọ́n máa go after people please excuse me. ìtí mo dẹ̀ sọ fún yín pé mo fẹ́ lọ sí àwọn tó wà ní Canada pé wọ́n ṣe award pé mo fẹ́ lọ bẹ̀ I'm not going there I'm joking I cannot go there what should I go there to do what they cannot come to my house either I'm joking none of them can come to my house I don't majority of them I know ṣe bí mo èmi mo kọ́kọ́ pé èmi mo ti promote Latin rí nígbà tí mo ṣe show tí mo ṣe ti Malaika Latin was there so mo ti promote Latin is nothing so most, most of them wọ́n wá Canada for the first time anywhere tẹ́mi bá wà ló máa ń wu àwọn èèyàn láti wá yeah anywhere tẹ́mi bá wà wọn ò kí lọ wọn ò ṣe lọ sí America lọ ṣe awọ́ọ̀dù yẹn they will be rushing to Canada because anywhere tẹ́mi bá ti wà ló máa ń wù wọ́n wá anywhere tẹ́mi bá wà wàá máa rí kódà tán bá lọ amẹ́ríkà wọn ò ní sọ pé wọn lọ amẹ́ríkà wọn máa ní canada ní canada ní canada ní whatever tèmi bá ṣe lójú wọn ṣe màmá ńlá sí pé wọ́n fẹ́ ṣe so ti yé so canada yẹn and i notice that a lot of them have been coming to but kò sí nǹkan tó kàn mí kò sí nǹkan kí mo fẹ́ lọ ṣe níbẹ̀ inú ilé tí mo ń gbé ibi tí wọ́n ti ń ṣe patí wà ní bíbà jíìmù wà nínú bíbà gbogbo nǹkan a lot of eh, swimming pool wà kò tóbi but gbogbo nǹkan náà níbí tí bá tún lọ síbòmíì náà wọ́n ṣe fẹ́ kí n máa lọ bí lizzy ṣe máa pé why can't you go to one place like that wọ́n máa ti sanwó ní iye kan ó ti yé bẹ́ẹ̀ yẹn just leave me if you cannot help me you cannot help me just stay off back of me don't don't don't don't, don't continue disturbing me that's it. ẹni tí ọba yẹ ìdájọ fún yàn kò lè gbèyàn lárugún so mo kàn ń sọ lẹ́nkàn pé àyíká ah, pọ̀ sí orílẹ̀-èdè tó wa is a good one tó bá ti jẹ́ gbogbo nǹkan tó wá ṣe pé it's a good one so nobody nobody olórí burúkú rádà àdá kankan don't be coming to my platform gbogbo jẹ́ pé how much you have you have four million kò ní dáa fún four million four million ó yẹ tí mo fẹ́ fi kó ẹrù nínú ilé mi tí màá fi transport ẹrù mi lọ síbi tí mo fẹ́ kó lọ it's much owó yẹn wọ́n tẹ́gbọ́n kan máa dárúkọ it's much please excuse me jollof rice tẹ́ máa ṣe nàìjíríà ti ten thousand máa parí ẹ̀ ó ní iye thousand tó máa parí ẹ̀ tó owó tí mo ṣe lé bíbá kì í ṣe pé mo kàn sọ this soap tẹ́ máa rà bóyá ẹ máa rà ní two thousand nàìjíríà tó bá rà ní tó bá rà ní seven dollar mi bàbí ten dollar that's about ten thousand yẹn wọ́n bá rà yẹn ten thousand nàìjíríà ẹ má máa pariwo ní náà. tolúwa ni mí kí ló sọ ẹ kó túbọ̀ jìnnà àbó ti ó ti fi rice ni ó ti fomi sí ni ẹ jẹ́ kó túbọ̀ jìnnà díẹ̀ ẹ eh, before you put water. the design rice we are cooking today Me, mọ bí me mi ò mọ bí kíní yẹn ṣe tó àtàyàn sóò ká lè mọ irú déédéé rice àmàfìsì ó ti lé gbogbo àwọn spices yóò fi bay leaf gbogbo ẹ̀ sí we have bay leaf check them no down check very well we have bay leaf. I don't want people to call you see you know why you have to reject anybody tó bá ti tó wá fún tó kàn máa these demonic people they are killing people seriously o and you know what Oh, yẹ kí n kí n try láti hint ẹ̀yin kan tó jẹ́ pé àwọn èèyàn tí ò ṣẹ̀yìn lẹ́ẹ̀ máa kọjú mọ́ ṣe rí ẹni tó bá ti ń reject evil tí ò bẹ̀rù èṣù èṣù òkè èṣù máa ń sá fún ni ẹni tó bá ti ń bẹ̀rù èṣù máa ń èṣù máa ń halẹ̀ ni. èṣù brag like kí ló ṣẹlẹ̀ èṣù ó máa ń brag ni Satan brag every time a máa dún kòkò mọ́ ẹ kíkíkíkí ni. lè fi sí àyẹ̀sí mi ò kàn fẹ́ kó ta sí gbogbo lẹ́nu. ṣé o ti lo tomato yẹn tán. ó pọ̀ o ó yà lo lọ́dà lẹ́yìn nù lọ́dà nù sí bí mo ṣe rí bẹ̀rẹ̀ lọ́dà nù sí kò sí nǹkan kan tó fẹ́ lò mọ́ kò sí nǹkan kan tó fẹ́ lò mọ́ ní kiri I don't like it. Eh? jo lọ́dà lẹ́yìn nù kó tó clean up. you use another plastic wasting of what ṣo pay fún ni gbogbo plastic da ló ń see. we are moving out of this place now àwọn different mo fẹ́ kó lẹ́ẹ̀ni o because time tó bá ti tẹ́mi bá ń so oúnjẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa ń da gbogbo dọ̀tí yẹn nù ni mo dẹ̀ máa clean wọ́n máa kọ́kọ́ ṣe gbogbo lẹ̀ yẹn báyẹn ó máa ń irritate me that's me for you tí bá ṣe lo gbogbo mo gé onions yẹn mo gé gbogbo nǹkan gbogbo abọ́ yẹn wà ń lẹ́yìn kí tó wá padà fi ráìsì yẹn kí tó fi sínú ọmọ ra kiri yẹn gbogbo bẹ̀rẹ̀ máa ti wà tidy o. mo mọ oníkàlùkù ló mọ lóní style tiẹ̀ style o kò fẹ́ kí n sọ no worry darling don't, don't worry bí style mi mo fẹ́ kó o lò tó olúwa ni mí so far tí o ṣì ń bá mi gbé láti jọ ń gbé together use my style when i'm cooking like this i clean immediately you know my daughter will first of all use everything and later she start cleaning you know although she is not a caterer wẹ́ẹ́ tó bá ti lẹ́nu nípa catering rí òun ní kọ́kọ́ da gbogbo lẹ̀ rúnà ṣe mọ̀ pé caterer ni mi ṣá àbí caterer too but gbogbo iṣẹ́ mi mo ti ṣe léyìí mo drop ẹ̀ mo ṣe léyìí mo drop ẹ̀. Share the two hundred tó kù lélẹ̀ half tó kù yìí don't don't don't feel bad when i'm talking to you darling Oh, ti lọ dànù lọ dànù. easy. olómi jọ̀wọ́ ò jẹ́ ká jọ mí àgbàdo àyàtúmọ̀yá yìí ló ṣe kẹ́ ọkọ rẹ̀ bẹ́lẹ́gàn bá ń tàn ẹ́ kó má má ṣe gbà. Good afternoon from Toronto Auto you look more younger with your hair cut. ṣé mo sọ fún gbogbo ti ibi tí mo yọ nǹkan ọmọdé ni mí olómi jọ̀wọ́ ò jẹ́ ká jọ mí àgbàdo bọ̀bọ́ mi jọ̀wọ́ o jẹ́ ká jọ mí àgbàdùn alí mi jọ̀wọ́ o jẹ́ ká jọ mí àgbàdùn àyà tó mọ yá yìí ọkọ tó mọ yá yìí ló ṣe kẹ́ àyà ẹ̀ bẹ́lẹ́gàn bá ń tàn ẹ kó má má ṣe gbà ìwúrí ńlá ní fọkàn táyà bá mọ̀ kẹ́ ọkọ oríire ló jẹ́ báyà fọ́kọ tó bá ń ṣe kẹ́ àyà o alí kò mi jọ̀ọ́ o kó má má jẹ ajá abá ti jà ní. you are looking afternoon from Toronto who is this Mary Olóyèdè you look more younger with your haircut. Yeah. okay oh, thank you ìgbà tá a bá tún gẹ style tá a tún gẹ ìní pọ́ńbé lọ́mọ pọ́ńbé tí bá gẹ sáì fọmọ mi ní kékeré ṣọlá a máa ní a máa ní àwọn fẹ́ sáì wo ló fẹ́ gẹ alóò fẹ́ gẹ pọ́ńbé <laughs> pọ́ǹkì ló ń jẹ́ pọ́ńbé ẹ pọ́ǹkì ṣé lè pọ́ǹkì eléyìí ò ń ṣe pọ́ǹkì tààràtàrà torí inú wà ń bíbà tó bá yẹ pé wọ́n gẹ gbogbo bíbà ń sìn. mi jẹ́ mọ́ kọ́lọ̀ wo ni kí n tún lọ fi sí gan ṣé kí n fi mi lẹ̀ gan kí n fi ṣe ní grey colour kémi àti mègídá ká ní gírè rẹ ká ní gírè ẹ gírè gírè ẹ ni mo dìbò fún ẹ dádì ẹ mọ́mì ó yá gírè ẹ ni mo dìbò fún bẹ́ẹ̀ni ok ìyẹn mi pé kí má máa dé wíìgì nìyẹn mo máa ń dé wíìgì ńgbà míì ó kàn jẹ́ pé ó wá tún determine ó tún determine irú kánà wíìgì téèyàn bá dé is it working olómi jọ̀wọ́ ó jẹ́ ká jọ mí àgbàdùn àyà tó mọ yá yìí ló ṣe kẹ́ ọkọ ẹ bẹlẹ́gàn bá ń tàn ẹ kó má má ṣe gbà. ìwúrí ńlá ni fáyà táyà bá mọ̀ ìwúrí ehm, sorry ìwúrí ńlá ni fọ́kọ táyà bá mọ̀ òkè ọkọ oríire ló jẹ́ fáyà tó bá ń ṣe ìkẹ́ ọkọ o. Ah orí tèmi o bàbá mi gbọ́ tèmi o yes thank you ṣá i need water i need water fi náà sí kó pọ̀ kó hard kó le go. láyé ló fi connect kí nìyẹn padà ni your earphone ẹni ẹ sì ẹ mẹsẹsì mi bóyá wà lọ mi gbọ́ wá wò kò kò kò sókè. five million naira bó ṣe ní bí five million naira ẹjọ́ tẹ bá rí ti prógrámù tí ẹ sọ pé ti prógrámù tí àwọn èèyàn máa ń kóyan tó máa ń gbéyàn wáyé ẹjọ́ mọ́tẹ́ bá bá mi rí yẹn. conference business táwọn èèyàn bá fẹ́ prayer ẹ mọ̀ pé táwọn èèyàn bá fẹ́ prayer wọ́n á san owó wọ́n wá bá máa fún wọn tó bá yẹ pé wọ́n wà ní Canada hmm, èmi náà wọ́n máa book bíi embassy náà ni mi ìdí ẹ̀mọ́jọ́ tí embassy Nàìjíríà fẹ́ fún mi lówó tó fẹ́ fún mi ní ìwé mi I need my passport please ok ti Canada gan ló yẹ ó yẹ kí n ti gba ti Canada náà ojú kan ń kàn mí nù honestly speaking. mo sọ fáwọn èèyàn pé this is my number o if you want to call me you want me to call you want me to You want fẹ́ gbéṣẹ́ fún mi láti jẹ́ kí n bẹ́ẹ̀ ṣiṣẹ́ call me somebody will not call me and then you want me to be doing something èmi bóyá pé mo fẹ́ lọ sí. Si, òkè ta ni èèyàn ìyá ọ̀gbà Mary Olóyèdé èèyàn ta ni èèyàn ìyá ọ̀gbà mi ò kàn mọ̀ mi bí ó ṣe ṣe fún kí lorúkọ ẹ̀yẹn ni ọmọ sàló yẹn ọ̀dọ̀ wọn sọ pé bọ̀bọ̀ yìí kí lorúkọ onírùngbọ̀yẹ kẹjọ rẹ̀ ń sìn tí mo ti inú tẹ̀ bí mi ń dẹ̀ mi tẹ̀ ṣe pé wọ́n tó ló ti lọ sẹ́tù sàló wọ́n ṣe ṣe yẹn ń sìn ọkàn mi ti balẹ̀ mi ò fẹ́ káwọn èèyàn kàn máa destroy ọmọ kàn máa destroy ọmọ this is not good ọmọ tó yẹ pé wọ́n wá fi ibi ṣú mi lórí ẹ̀yẹ mo ní ìyẹ̀kú tí mo sun lórí ọmọ yẹn ọmọ tán pè ní Mohbad yẹn anyway ṣá ti sú ẹ̀ adúgbẹ́ ẹ má pàṣà ló <laughs> let me show you this video it's funny to me anyway look at this look at this children look at them you see you see. you see the first baby that was doing like this and even even one of some of them will be doing like this to you you know some children like that they will slap their parents they do many things to their elders they be looking at them once when you hit them like this gbogbo kan nkan le fọka so when i share this people don't know the meaning of this at times so when children some baby they are trying to beat you they are trying to do many things against you they don't know that you two can slap them kàn dẹ̀ dákú so ti they don't know that some people that normally beat people that always do like you know they don't know you two. if you want to eat them kó jẹ́ gbogbo nǹkan tí àwọn èèyàn tó ṣẹlẹ̀ yìí tí ìkà tán ṣe gbogbo nǹkan tán ṣe la fẹ́ fi yìí tiwọn Eh? you see but they are still children but don't matter why. you see at times they will tell you that you crazy báwọn ọmọ mi ṣe ń ṣe lórí mídíà at times they will do like this Only ní kan tó ń ká aṣọ ẹ̀ sókè báyìí be like this he wanted to fight the mother àbí the father you understand me it was be like this ó lè ti rí bóyá ó ti wo wrestling dáadáa àbí kó jẹ́ pé ó tún wo kí lorúkọ ẹ̀ ó wo wrestling ó tún wá wo kí lorúkọ ẹ̀ o àwọn parents ṣáàkì Jackie Chan ó ti wo film Jackie Chan àbí ó tún ti wá rí òun àti àwọn parents àbí àwọn parents ẹ̀ bóyá wọ́n máa ń ṣe báyìí fúnra wọn you understand so but they do like this as if they can beat you Eh, um, fọláyẹmí àjọkẹ́ gold ó ní mary ó ló kọ́ síbẹ̀ ó ní àwọn èèyàn ìyá ọgbà mi i don't know who is ìyá ọgbà mo kàn mọ̀ pé ìyá ọgbà yẹn wọ́n ló ń gbé Canada ó dẹ̀ ṣe bad fún Sàló nígbà tó wá ń bẹ̀ yẹn ó wá ó ṣe bad fún Sàló kò dẹ̀ dáa bó ṣe ṣe fún Sàló yẹn it's not good at all bó ṣe ṣe fún yẹn ó gbé ọmọ yẹn wá àgbà tó ń lọ wá fún one dollar nígbà tó dé Nàìjíríà ọmọ yẹn náà wá bẹ̀rẹ̀ sí ní problem it's not good. you don't take care me you don't take people for granted ọkọ kọ̀bìlì ipò ní agbára jù wọn lọ kó wa máa fìyà jẹ wọn i don't like it because you o jẹ ojú yan kan lọ kó wa máa fìyà jẹ Mary Ọláyé Olóyèdè i'm just saying that because ìyá ọgbà is in Toronto that is why is it ìyá ọgbà yẹn lo that is in Toronto Toronto is a Yoruba country is a Yoruba state I mean it's Yoruba environment ni Yoruba environment in this place is Ghana uh, Cameroon um, àwọn tó bá ń sọ French yẹn those French country they reside more here we have little Yoruba here but the real Yorubas where they normally reside Toronto Yoruba facility in Toronto reason when I came new wọ́n sọ pé Yorùbá facility in Toronto money I don't want to mingle with Yorùbá. ó pẹ̀lú nǹkan tí mo fi wá tí torí ẹ̀ ń gbà mí báyìí you just look at ẹ̀ eh, ò ní wo bad side of people look at their good side ó ní bó ṣe tẹ̀ kò sí bíbá náà. dá mi lójú pé ráìsì máa dùn gan èmi ò dẹ̀ máa ṣiṣẹ́ mọ́ tí àwọn èèyàn máa ṣiṣẹ́ tí wọn ní fowó lọ̀ mí mi ṣiṣẹ́ tí wọn fowó lọ̀ mí mọ́ iṣẹ́ tí mi ò gbowó mi ò ṣe mọ́ I don't want to do it. ìṣiṣẹ́ tí wọn fowó lọ̀ mí mọ́. ẹ jẹ́ n wò mo fẹ́ wo oúnjẹ sọ̀rọ̀ mi sè I want to have a look. pọ̀ ní Canada o àfíìsì ọwọ́ náà wà ní Canada àfíìsì ọwọ́ Àtẹ̀bíọ́lá Adébáyọ̀ Ṣèyí Ẹ̀dùn ah, owó having fun in Canada. Eh? House is full in Canada. anyway. Ọya lónílẹ̀ odigogbe ẹ́ odigogbe ẹ́ odigogbe. Ẹ ti gbọ́ ẹjọ́ o gbogbo ẹni tó bá ń gé fídíò mi. Excuse me tó o bá gé dáadáa. tó bá ń gé fídíò mi tó fi ń ṣèṣì tó ń kọ̀kọ́ kúkọ sí máa mú èpò fún ẹ ó dẹ̀ máa wá sí mi ṣe mi ò ta sí mi ò cross boundary mi ẹnikẹ́ni tó wá kàn ń dà mí láàmú mo rẹ́dì mi náà rẹ́dì láti dà ẹ́ láàmú ó sì yé bẹ́ẹ̀ ẹ̀yẹ bó ṣe jẹ́ ẹni bá ń dà mí láàmú mo rẹ́dì láti dà á láàmú ó ti yé abẹ́ ẹ̀ dáhùn ìyẹn bó ṣe jẹ́ bye for now no má tiẹ̀ dúró náà jẹ́ ń lọ wo right mi i want to check my orí oh, ìfẹ́ ṣòjọ́ mọ́ mi ọmọ mi ò fẹ́ pé tí òdu ó ti ṣe ìyọjú sí ojú ó jẹ́ ìyọjú mi ojú lọ̀rọ̀ wà bèbí wojú mi ojú mà lọ̀rọ̀ wà o fọwọ́ à ó ti jiná náà ó ti jiná I can see. Yeah. Oh, for rice now. That's what I'm about to do. Mm. Mm. In fact, ó ti ṣó sátidé tó máa dáa àmì sọ́dọ̀ tó máa dùn sátidé ẹ̀dá máa ti rí ó tó lú oh my god ṣé o mọ̀ pé kí èèyàn sóúnjẹ ọ̀sán ni kọ́wọ́ èèyàn tó dùn oúnjẹ ọ̀sán ni ṣé o mọ̀ pé tó bá sóúnjẹ fún mi wọ́n á hàn lóye bring your cup I want to oh try to do fine jẹ́ n wo ye cup tó fẹ́ wọ̀n mi ni mo fẹ́ bá ẹ ṣe mo kàn fẹ́ sọ fún ẹ ní kó ṣe dandan ká mo ye cup tó fẹ́ ṣe. mo wá wo ata yẹn ní kí lè mọ iye kọ́ọ̀bù tó máa jẹ́ kó dùn kò mọ̀ pé iye sọ́ọ̀tù tó bá lò náà ọdún ìsàmù yẹ́á yẹ́á àti rí ìrẹ̀lẹ̀. Yeah. Yeah. Yóò mẹ́ plug omi tó o tó bá ti dá sí tọ́wọ́ ní ọdún máa lò pẹ̀lú sọ́ọ̀sì ẹ̀. O ṣe dẹ̀, God bless you. Ìwọ́n tẹ́jú ẹ̀. Ìwọ́n tọ́jú dàní. Gbogbo wọ́dọ̀pù ìwà ti ẹ́ ike wọ̀nyẹn máa kó wọn sísàlẹ̀ ike tí màá jẹ́ pé mi ò mọ ṣé mo fẹ́ bèrè ṣé eh, lẹ́dà máa ń expire mi gbogbo dání mi yìí gbogbo lẹ́dà ló ṣí lẹ́dà ṣí àyẹ̀ ó ṣí gbogbo ẹni mo fẹ́ lọ kó dànù lẹ́dà mi ìmọ̀ ó kàn déédéé ṣí. I don't know a máa fi nǹkan tá a máa fi wọ́n ìparí àbò ló ṣí ni ló bàjẹ́ no we use eh, kìíní gbà tá a máa ń nù lára okay we use bathroom anyway any pleasant. tiẹ̀ wá tọrọ owó yẹn mo tiẹ̀ sọ pé kó lọ sọ́dọ̀ àwọn kan níbi ìgbè yẹn to one àti ìjẹun àárọ̀ èmi tiẹ̀ ti mu juice ẹ ti rí pé mo mu yogurt nsìn ọmọ mi ò tí jẹun Tolu that's not good for you oh pray now I'm telling you it's not good you are fasting okay àdúrà gbà ó bye for now.